pé tí wọn náà fi ń ṣe ẹ̀yẹ wọn gan fi ń ṣe wà wọ́n ń lò ó tún di kẹfẹ́ nǹkan yé wa ah, ah, torí de ilé ká sọ́ra yẹyẹ ò lè ráyè nínú ẹ̀sìn àfi lọ́dọ̀ àwọn olórí ibu a máa fẹ̀sìn ṣe yẹyẹ a máa fẹni tí ń ṣẹ̀sìn se yẹyẹ àmì ńlá ni nínú àmì tó tọ́ka sí pé olórí ibu lolúwa rẹ̀ kọ́lọ́ máa sì wà lórí ibu torí ìdí eléyìí báyìí tó bá ṣe é pé nǹkan kan nínú dánàbí mu wa ẹnìkan wàá rí nǹkan fi ṣe yẹ̀yẹ́ jùlọ bí kò máa fi irun gbà ṣe yẹ̀yẹ́ ń fi irun gbà ṣe yẹ̀yẹ́ wàá rí orúkọ àbógunfe tó ń náà nírùngbọ̀n àwọn á pè ní ustad adájú pé tẹ́yìn máa ṣe bẹ́ẹ̀ èèyàn yà kẹfẹ́rí o òun fẹ́sìn tọ́lọ́ fẹ́ náà nàbì sí ẹ̀yẹ tó kódà kó ṣe pé wọ́n gan dárùn kan sí bẹ́ẹ̀ náà ni obìnrin tó ṣe pé òun gangan lára mùsùlùmánì ó wá rí obìnrin kan tó ṣe kọ́ wọ jìlbáàbù látòkè délẹ̀ ó tún wá fi nǹkan bójú rẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú obìnrin lójújú òjòjú nìyẹn òjòjú báwo níbi ṣe ẹ̀yẹ́ nù bí kò ọmọ pẹ̀lẹ́gùn lẹ́nu wọn ọlẹ́lẹ́gùn mọ́kà ẹni tó bá tilẹ̀ wí báyìí pèsè kẹfẹ́ rí o kódà kó ṣe kó nǹkan ara bójú. ó ṣe kó nǹkan alára ń lo jìlbà wọn kì í fẹsẹ̀ ṣe yẹ̀yẹ́ ìmọ̀ àfẹsẹ̀ ṣe yẹ̀yẹ́ àmì orí ibu ni erékọ́ ayàtà ka yẹn ó sọ̀kalẹ̀ lórí ẹni tó fẹsẹ̀ ṣe na ni àwọn sàhábà ló fi ṣe yẹ̀yẹ́ ayà sọ̀kalẹ̀ kẹ́nìkan tó lọ tà nábì lólobó tí wọ́n wí ayà ti síwájú wọn sọ̀kalẹ̀ wọn ti di qul abillahi sọ fún wa ìrìn ànábì tán bá wa bọ̀ tí ọlọ́run wa ayatihi àtàwọn àyà rẹ̀ alukur'an wa rasulihi àti ìránṣẹ́ rẹ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam kuntum tastahzi'un lẹ́fìn ṣe yẹ̀yẹ́ bí la ta'tadiru ẹ má wulẹ̀ wá wá wí kankan o qad kafartum ba'da imani láti di kèfèrí lẹ́yìn ìmánì. sàábì tí ń fún wa ròyìn ó ní mùnáfíkì yẹn di okùn jánu ràkúnmí ànábì mú ìwọ̀n ń forúnkún wọ́kùrú kẹ̀rẹ́ tẹ̀ lánàbì torúnkún rẹ̀ ń bó fífi hà tí àwọn onírìn àjò máa wọn sọ ni èsì pé ń ta قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمان يا جماعة níwọ̀n lẹ́rìn dùn máa wọ̀ gbogbo onílàáka ìkọrin máa wọ̀n bá wọ̀ má tẹ̀ra rẹ jẹ o wọ́n àtàwọn kan lè kóra yín jọ kẹjọ máa sórí ibú kọjá pé gáǹgì orí ibú lẹ aka orí ibú gbóná náà ní tẹ́yìn dálẹ̀ gbogbo tó bá ti pè lẹ́sìn náà máa fi ṣe yẹ̀yẹ́ gbogbo tó bá ti gbọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ gbé lórí àtẹ tó àwọn Yorùbá sì gbádùn orú nǹkan bá tó nítorí pé tẹ́lẹ̀ náà nínú tó ba Yorùbá jẹ́ onálẹ̀gàn tàbá lè mú ẹ̀gàn kó nọ̀rọ̀ wa tá a jẹ́ mùsùlùmí inṣàlá àti wàlùjẹ́ náà ò ní sòrò tòṣùgbọ́n Yorùbá lẹ́wọ̀ ẹ̀gàn náà ẹ̀gán máa jẹ ète wọn yóò máa jẹ ẹnu wọn ni pé ọ̀wá sọ̀kan sọ́wọ́ a máa gbé lónìí láì láì pẹ̀gàn ni wọ́n wá ń pẹ̀gàn títí títí wọ́n ń pẹ̀gàn ọlọ́run wọ́n pẹ̀gàn títí wọ́n ń pẹ̀gàn nabi Muhammad sallallahu alaihi wọ́n pẹ̀gàn títí wọ́n ń Islam gbogbo ní Islam wọn kò sí ètò Yorùbá èfi pẹ̀gàn kò sí ètò wọn èfi ṣe yẹ̀yẹ́ tó ń ti nǹkan islam n'ụdị dá nsọ náà di kèfèrí tó ti nǹkan ma fi se yẹ̀yẹ́ wọ́n bá a sọ̀rọ̀ ọlọ́run tí ọ̀gbọ́ kàkà ní láti fi tí mo o tó bá yàn èèyàn méje ti ń ronú nínú ẹ̀mí wọn pé làwọn sì èèyàn méjì àwọn ò tí ì mọ̀ sáwọn ó ṣe ni àbáwọn ò ní ṣe ẹnìkan tó ń jẹ ìdẹ́nbà àdà ẹ̀ṣọ́ha ni wọ́n á da gbogbo ẹ̀rú wọn lọ́pẹ́ ṣé ọ̀rọ̀ tí wọ́n bá sọ náà lè ń ronú sí bá a sí Saudi Allah a sí Saudi mahamud náà sọ kọsàn bí yẹn sọ rí kíákíá. tó a sí Saudi ara nàìjà la wa ọlọ́run kan rí nàìjà kó tó dá wa dó wọn mọ afẹ́sì yẹ ẹ dàbí ẹnìkan ọfẹ yà wò àníyàn wá ni pé. àníyàn Islam bá ní ká ṣe wa insha Allah ìyàwó nǹkan kò ní takotọ lọ àbá lọba sọ fún lọba sọ fún ìyàwó pétọ wọn máa jókòó ilé ni o gbogbo sẹtọ bá ṣe láàrin ilé yìí náà ni bọ́ọ̀ tajà bọ́ọ̀ rajà nínú ilé yìí náà ni àwọn èèyàn mọ̀ ara lọ́dọ̀ rẹ̀ èmi ó sì lọ́ máa bọ́ ra wa bọ́ ti tà tán ìyàwó náà tó pétọ kò gbére gbé ni tẹ́kọ̀ náà gan alára wọ́n bá ní ó jókòó nílé ẹ̀sìn bá bẹ̀rẹ̀ ń gun dì lọ́nà bá ń rárí pé ìyá òun jókòó lé bó ló ń ti fẹ́ jókòó lé wọ́n bá ní wọn lọ bá wọn lè má mú kan àwọn lókàlì máa tẹ́kọ̀ gbogbo òrònú wọn lókàlì náà ni nígbà wọn lọ bá wọn làwọn bá ní àsín sáúdí o àsín sáúdí gbogbo ayé àwọn ará sáúdí lọ́gbà wí o ah, لا إله إلا الله لا إله إلا الله ọ̀pọ̀ náà gan fún àwọn sọ fún un lónà máa ń wò bọ̀ pé ah, ah, alukurani gbogbo èèyàn lọ bá wù pé sara àlù kan yàtọ̀ sara ara àlù tẹ̀ ń sọ fẹ́ wà lẹ́jẹ̀ndà àwọn ara àlù kúrúntù yìí náà fẹ́ ṣe kí ni afẹ́ wà lẹ́jẹ̀ndà alukurani yìí náà lọ́dọ̀ fẹ́ fi promote gbogbo adábì wà lẹ́jẹ̀ndà wọn ni mm, mm, mm, àwọn asẹ́mi wà bẹ́ẹ̀ tó gbóná tí èsì wà lọ́ba wù subhanallah ìmọ̀ àfọwọ́ náà sì yẹyẹ wọ́n ti mọ̀ kó o ní tẹ̀lé ọwọ́ atúfẹ́ mẹ́lòmíì náà má tẹ̀lé ọwọ́ akókó fi sọ alukurani di nǹkan yẹyẹ tó láti sórí rẹ̀ dàmá torí délé ẹja kéésù anabi wa muhammad sallallahu alayhi wa sallam nítorí mu afun akpọ̀ gan nítorí mu afun akpọ̀ gan. àgbọ̀dọ̀ lẹ́mìí pa afẹ́fẹ́ kankan nù rẹ̀ sí yẹ nǹkan púpọ̀ lọ́wọ́ àánú tó mu adáwò tiẹ̀ tí màdékò pa àmà tẹ̀lé ọlọ́run sọ̀kan fún ọjọ́ bàtà sọ fún ọ wọn máa ń pé à ń à èmi èmi ń bá o bí ẹnìkan tí ọba jẹun bu òkèlè méjì tọ́ba wa bulẹ̀ yọ wa kó méjì lẹ́ẹ̀kan yóò fi rún bẹ̀ yọ wa kó sẹ́nu lákó sẹ́nu ránjú ìrìn náà kókó kele bá ti pé méjì ó ń bùkátà múra mụra. sì kó sẹ́nu tó ya ẹnu dáadáa lẹ́nìkan bá ní a Ànábì sallallahu alaihi wasallam ọkọ̀ fún wa láti máa jẹ òkèlè méjì papọ̀ lẹ́ẹ̀kan náà kódà làgbọ́dọ̀ kó dẹ́bínú méjì sẹ́nu lẹ́ẹ̀kan náà. òní sẹ́yìn wàhálà nàbì bá wò ìwà Abubakar àti Umar làwọn eléyìí a ìfẹsẹsẹ yẹyẹ torí ẹ ká kíyè sára gidigidi ẹ lè fẹsẹ̀ yìí ṣe yẹyẹ kẹ́ tí wọ́n á gbára rẹ̀ sórí rẹ̀ torí tí ìwà ti fi ṣe ẹ̀yẹ yẹn náà ti wọn kó kò péyàn láyé kò péyàn lálùkìyàmù níta fẹ́ tara rẹ̀ sórí rẹ̀ fi ṣe ẹ̀yẹ níṣì tó bá gbé kẹrosín lẹ́ ń tà tẹ̀sí fẹ́ tara rẹ̀ fi lówó ẹni má ẹ̀ẹ́ni dédì rẹ̀ kẹ́ máa fi ṣeré ẹ̀ẹ́ni dédì rẹ̀ kọjá pẹ́yìn náà lẹ́ẹ̀ máa tàbùkù rẹ̀ torí pé ńgbà tí wọ tọ́ǹtajà tó bá ti tàbùkù rẹ̀ tani ọ̀bọ̀ pọ́nlé tọ́ sọ pé bára o dànù ọgbà o dáná yàdọ̀ ẹsẹ̀ni yàdọ̀ bẹ́ẹ̀ náà nítorí so téèyàn bá wá mú ní kókó tó ń gbọ́ ọwọ́ rẹ̀ hẹ́hẹ́ lèyàn fi mú bóòlù sí fẹ́ sórí rẹ̀ kò sí bó sì lè sórí rẹ̀ inú fẹ̀sì sí yẹyẹ o náà ni pé ọ̀pọ̀lọpọ̀ onísìn náà àfi tó bá wù ha ebi wọn ni wọn ń pè pé kọ wá sí mọ́sálásí pé ha ah, bọ́ bá wù mí ni òfin bá ráyè rẹ̀ inú fẹ̀sì sí yẹyẹ tó tó kọ fẹ́ẹ̀sì inú fẹsẹsẹ yẹyẹ náà lọ́pọ̀lọpọ̀ ní ìsìn Ramadan dé ló di mùsùlùmí padà ìfẹsẹsẹ yẹyẹ gidigidi gbogbo orí nǹkan kan gbọ́dọ̀ sí lọ́rọ̀ rẹ̀ ṣé bí tí wọ́n fẹ́ sí tó fẹ́ fi wà lìjánà tó bá jẹ́ pé ọ̀nà tí mo fẹ́ tọ̀ tí mo fẹ́ fi wà lìjánà ni mo sọ di nǹkan yẹyẹ ọ̀nà dàtí fi ara lìjánà ẹni tó lọ́n fẹ́ sìn rán kọ̀ bàbàrà lọ́dọ̀ mi débi kó nǹkan mọ̀ ń fi ṣe yẹ̀yẹ́ ọ̀nà ìdájọ́ fi wà lẹ́jẹ̀nà ìdínà tó náà sọ pé tó bá ti fẹ́ ṣe yẹ̀yẹ́ káfí nítorí pé o lè jẹ́ pọ̀ gbàgbọ́ o lè jẹ́ pọ̀ kàkún kó wá jẹ́ pọ̀ gangan náà ló tún máa fi ṣe yẹ̀yẹ́. nísìn oníkálukú wa ń fẹ́ kí bàbá òun àmọ́ òun kàn ṣàdúrà fún un káwọn túká lálàáfíà ṣé bàbá tí mò ń fẹ́ kó ṣàdúrà fún mi yín fi ṣe yẹ̀yẹ́ ìyá tí mò ń fẹ́ kó ṣàdúrà fún mi ṣé ń fi ṣe yẹ̀yẹ́ kódà lẹ́yìn wọn ọ̀jẹ̀ dàn wò torí tí wọ́n bá dàn wò táwọn náà bá gbọ́ àdúrà tán ti ṣe fún ọ wọ́n sọ de pé ọmọ yìí lẹ́nu ẹ̀ èmi náà ni mo ti gbọ́ àwẹ́wọ́ rẹ̀ bí bàbá ó ṣe sọ bí yóò ṣe sọ̀rọ̀ pé wàá lẹ́sìn ọmọ níta fẹ́ tara ẹ̀sìn géènì alẹ́ jẹ́ nìyẹn. tó ṣe pé fífẹ̀ rẹ̀ sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì òru rẹ̀ ọlọ́run nìkan lọ́mọ ibi tó dé èyí sì ti mọ̀ pé òru nǹkan máa gùn ju fífẹ̀ rẹ̀ ọ máa gùn ju gbu rẹ̀ lọ torí ẹ̀ ayé fẹ̀sìn ṣeré o ayé fẹ̀sìn ṣe yẹ̀yẹ́ lódodo ẹ̀yin fẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ẹ̀ sì fẹ̀sìn gbẹ́fẹ̀ ṣùgbọ́n máa jókòó táwọn ẹni tẹ́ ẹ bá ti jókòó tì wọ́n ẹ̀yin náà ara wọn ni so a gbọ́dọ̀ wà serious nínú ayé wa yìí kò sáyè fẹ́fẹ́ nítorí pé tó bá ti jókòó tẹni tí ń fẹ̀sìn ṣeré ìwọ náà ti fẹ̀sìn ṣeré lábẹ́ òfin ọlọ́ ok ó jókòó tì wọ́n à ń bọ̀sibọ́sí pé wọ́n fẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n òun fowó rẹ fi ra àwọn documentation tí wọ́n ṣe kalẹ̀ nípa fífẹ̀sìn ṣe yẹ̀yẹ́ wọ́n lè dọ́kúmẹ́ǹtì ẹ̀ kalẹ̀ ní documentaries wọ́n sì lè ṣe kalẹ̀ ní fíìmù wọ́n sì lè sọ lọ́rọ̀ ọwọ́ àrà wọn náà wọn gbọ́ wọn kọ́ lẹ́nu ọba àárín inú ọba àárín ìta wa asirru qawlakum aw ijharu bih innahu alimun bidhatis sudur ẹ̀ bá gbẹ́rin pamọ́ ẹ̀ bá àárín ìta ọlọ́run máa ti ń ok ọlọ́ọ̀rá ni wọ́n fẹ́ fi máa ń dáhùn èèyàn sọ nípa ọlọ́ fẹ́ fi máa ń dáhùn sọ nípa ẹ̀sìn kó lè mú ma bó sì máa kó fún wọn tó fèsì fún wọn ok sọ́wọ́ adá ká máa gbọ́gbọ́ kúgbọ́ bá torí pé ọ̀fẹ́ mọ̀ sọkúsọ tẹni tí ń fẹ́ nù arọ́ fún sọ torí pé tí wọn náà bá ti gbọ́ yọ lẹ̀ mọ́ ọlọ́kàn kò ní í ṣe ha ok káàtì ẹ̀ wá pé torí sábàbí ìnú ńgbà tó gbọ́ tán bóòlù ó ti ṣe ṣe síìdì bóòlù ó ti ṣe kásẹ̀tì sóbùkátà ká gbọ́ lẹ́ẹ̀mejì ni so bùkátà ká tó kó pamọ́ dọ́mọ kò so wá wá pasi dìyẹn rẹ̀ wàá hantí ń bẹ lórí rẹ̀ kú wàá kàńtọ́ dalé lórí tí wọ́n wá ní kò sí kàńtọ́ dalé lórí wàá wá wọ́nà láti bàjẹ́ wàá wọ́nà láti tàmínéjẹ fẹlẹ́ yìí pàtàkì púpọ̀ jẹ̀má torí ẹ ẹ má fowó yín rárá o àwọn ẹni tí ń fẹ̀sìn ṣe ẹ̀yẹ pọ̀ gan láyè sí wọ́n pọ̀ gan kódà ló kọ́ pàfà làwọn wọ́n pọ̀ bàjẹ́ gẹ́gẹ́ bí àwọn tíátá alfas fẹ́ kí wọ́n máa fẹ̀sìn ṣe ẹ̀yẹ àwọn gan yàtọ̀ sí àwọn fújì tó gbogbo eléyìí ẹ kíyèsí owó yín o ẹ sì kíyèsí etí yín o ẹ kíyèsí ojú yín ẹ má wò ó kú ẹ má gbọgbọ kú gbọ ọ ẹ má fowó yín rárá kúrà. inú bí wọ́n ṣe fẹ́ sìn sí gan àwọn olórin yẹn náà ń kọ́ wọ́n fẹ́ sìn sí ẹ̀yẹ kọjá sísọ ni wọ́n mọ̀ kí alukurani ń kékúké táǹbẹ̀ ọ̀pẹ kọ̀ọ̀kọrin gan látètè kọkọ sí ámbọ̀sibọ́sí kọ́ mọ́ abá kí sínú orin orin òfò orin àdánù tọ́ ẹ̀wò náà ẹ̀wò yeye sí ẹ̀yẹ si gbogbo wa náà ẹ̀yin náà ẹ̀wò lé wọn á gbé rẹ́kọ́ọ̀dù tó ń tó ń ṣe kínní kan gbogbo àwọn jagajaga tí ń wọn sì gbé sí ilé ọtí náà wọn ní bísímì láì yà á sí ilé ọtí. inna lillahi bá ó jẹ́ kí àwọn èèyàn wa kó jí a tẹ́ pé torí àsọ̀bù torí kọ́ fẹ́ gbowó lọ́dọ̀ yìí tí wọ́n máa sọ fún yín pé ọlọ́run dàpọ̀ rẹ̀ nù kúránì ọlọ́run dàpọ̀ rẹ̀ nù kúránì aláàjì yakuba ọlọ́run dàpọ̀ rẹ̀ aláàjì sẹ́wọ́n aláàjì yakubu wà nù kúránì ẹ́ tí wọ́n máa sọ pé ẹ̀ gbolo amanna billahi wa ma unzila ilayna wa ma unzila ila ibrahim wa ismaila wa ishaqa wa yaqub ẹsẹ ọ̀rọ̀ anabi yakubu lọlọrun tó ṣe yakubu tó àwọn àdúgbò ọ̀daràn yìí torí owó tí wọn gbà lọ́wọ́ àwọn inú fífi alukurani sí yẹ̀yẹ́ inú fífi alukurani sí yẹ̀yẹ́ oní ẹnikẹ́ máa dìka olówó kan pè é kẹ́ wá sàdúrà fún sódìdí alukurani lẹ́fẹ̀ẹ́ ní àbíyàsí oní ọmọ wa béèrè ẹ ṣàlàyé fún wa kò yé wa tó bá gbó dìde alukurani lẹ́ five thousand odidi kurani fa five thousand tó bá jẹ́ yàsìn ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ tó two hundred ẹsẹ̀ yìí bọ́yá bá dà subahánàlá nínú fífi ẹ̀sìn sí yẹ̀yẹ́ ǹjẹ́ owó wo la lè níta lè fi ra alukurani kò sí torí de ilé akramakumullah nínú fífẹ̀sìn sí yẹ̀yẹ́ ó náà ní kéèyàn ọmọ máa alukurani ké kọ́sánì lálá gbọ́ngàdàn ló wọ́n sàṣẹ lè máa mọ̀ nínú fífẹ́ sèse ẹ̀yẹ gidi gbogbo ẹ̀yin tẹ wá wà lẹ́yìn rẹ inú ọmọ wa rún yín torí fati àǹgáńkọ́ kò dúró dédé ó lé ní alándólélá tó ẹ̀yin ó sì máa wọ kó tó ṣe bá sọ̀rọ̀ <laughs> kò ṣe bá sọ̀rọ̀ àdáwò lè bá nínú fífẹ́ sèse ẹ̀yẹ gidi ìwòlá alándólélá ó lé ní ghairil mangalubi ìwọ ni mangalubi àìmọye irun wọn àdánwò nínú fífẹ̀sì sí yẹyẹ nínú fẹ̀sì sí yẹyẹ òun náà ní kẹ́ni tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn kọ́ máa là láwọn èèyàn lọ́wọ́ nípa ẹ̀sìn nínú fífẹ̀sì sí yẹyẹ gidi pé kíni kíni náà ẹni tá a bá ti fi sí náà la fi sí inú fẹ̀sì sí yẹyẹ gidi wọn wá mọ ẹnìkan wọn fi sọ̀gálẹ̀ àwọn èèyàn lórí díẹ̀ sí tí ọ̀ dẹ́sìmà wọn sì sọ pé kú ni ó ṣe kíni ni ó gbẹ̀wù lọ́rùn ewúrẹ́ rẹ̀ ẹ̀sìn wọn á di báṣubàṣu ẹ̀sìn wọn á di rádaràda inú fẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ni jama torí ìdí ẹlẹ́yìí jama ọ̀dọ́ wa inú fẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ni kọ́ máa yọ sáwọn yìí lórúkọ pẹ́lẹ́sìn ni ọ gbàtó sì jẹ́ pé olóògùn ni ọ inú fẹ̀sìn ṣe yẹ̀yẹ́ gidi ẹrẹ lomi láwọn àní rẹ pẹ̀lú ògùn Ọlọ́run tẹ bá wọn lọ́pọ̀ ọ̀pá yóò fẹ́ tó ọ̀pọ̀ ọgbọ̀n níbi tí láwọn àní tó sùn sórí tó sùn sórí dé tí ọ̀gá tí wọ́n máa kàn kì kí ni tuma láwọn ni àwọn olùmọ̀ padà sọ pé láwọn àní wọ́n ní rẹ̀ ní ẹni tẹ́ ẹ rí yòó ó wà ń kó ẹni tẹ́ ẹ lè bi léèrè nípa ní tẹ́ ẹ bá mà nípa ẹ̀sìn síbẹ̀ wà ní gbogbo ẹni tí ń wé láwọn àdìgbò rárá ọ̀pọ̀ àìmọye wọn inú ṣe é pé láwọn àní tiwọn wọn fi ń polongo ògùn ni pé olóògùn tó gbówó gidi làwọn ọ̀pọ̀ àìmọye wọn iná jẹ́ pé camouflage lásán kẹ́ ẹ lè rò pé ó nímà nígbà tí ò sì ṣe kíni tí ò nímà kankan torí di eléyìí báyìí nínú fẹsẹsẹ yẹ yẹn náà gbogbo eléyìí torí di eléyìí ẹja bẹ̀rù Ọlọ́run ọba wa ẹja bẹ̀rù Ọlọ́run ọba wa ẹni tí èèyàn bá pírẹsípò nù káàdì ẹni tá a gbà pé ara rẹ̀ la fẹ́ gbà sórí rẹ̀ kò sí nínú tá a fi ṣe yẹ̀yẹ́ ẹni pé ara rẹ̀ la fẹ́ gbà sórí rẹ̀ kò sí nínú tá a fi ṣe yẹ̀yẹ́ òun la ṣe là. La ẹ̀sìn òun là sí rọ́nà lọ ẹ̀sìn òun là sí rọ́rùn wọ̀ so tó bá jẹ́ pọ̀ ńlá sí là òun là sí rọ́nà lọ òun là sí rọ́rùn wọ̀ tóun lọ́ ayẹ ká máa fi yẹ̀yẹ́ ká máa fi ká máa ká máa fi lọ kọ̀tọ́ rárá o kọ̀tọ́ rárá o gbẹ̀ǹ tó bá ti fẹ́ ṣoríire ọgbọ́dọ̀ fẹ̀sìn Islam ṣe yẹ̀yẹ́ o gbẹ̀ǹ tó bá fẹ́ ṣoríire ògbọ́dọ̀ fọlọ́run ẹlẹ́dàá sí yẹ̀yẹ́ o ògbọ́dọ̀ fà alukur'an sí yẹ̀yẹ́ o ògbọ́dọ̀ fà nabi muhammed sallallahu alaihi wasallam sí yẹ̀yẹ́ o kódà kò gbọ́dọ̀ fà àwọn olùmọ̀ nípa ẹ̀sìn kò gbọ́dọ̀ fi sí yẹ̀yẹ́ tẹ́lẹ̀ yìí pàtàkì púpọ̀ torí ẹ̀ ó lè jẹ́ ká ẹni tí ń bọ́ sọ̀rọ̀ ẹ̀sìn gbogbo tí ń bọ́ sọkọ̀ tí ọlọ́run kò dùn kò dùn mọ́ ọ̀nù ẹ̀hẹ́n mọ́tàrà tiẹ̀ tó sórí ibú má tara tiẹ̀ tún sórí ibú torí wọn àtọ́ máa fi ṣe èyẹ tó ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀ dórí ibú jọ nù ọ̀ dórí ibú jọ nù mọ́ wọn á wo kórìíra tó wà ní sí mọ́ wo tà ìfẹ́ràn rẹ̀ tí ń dọ̀ọ́lá wọ́n gbìyànjú láti máa fọ̀rọ̀ rẹ̀ ti ń bọ́ sọ̀rọ̀ fi sẹ́gbẹ̀ẹ́ kan ni ọ̀tẹ̀lẹ̀ fòun sẹ́gbẹ̀ẹ́ bọ́tà rẹ̀ lò fi sẹ́gbẹ̀ẹ́ àmọ́ ọ̀rọ̀ tí ń bọ́ sọ ọ̀rọ̀ ọlọ́run rẹ ọ̀rọ̀ anabi muhammed sallallahu alaihi wasallam eléyìí jẹ́ táwọn anabi ọlọ́run sọ ti dájú pé kórìíra wa ó ti dájú pé fẹ́ràn wa ẹ kí ìkórìíra ìfẹ́ràn wa ti ń bẹ pẹ̀lú yín ó ṣe kẹ sórí ẹ fà wá sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀rọ̀ wa ń bá yín sọ kẹ́ ẹ máa tẹ̀lé ọ̀rọ̀ wa ẹni kẹ́ ẹ máa tẹ̀lé tó bẹ́ẹ̀ náà láàmú sọ fáwọn èèyàn gbogbo gbà nítorí gbogbo ẹni tí wọ́n ti ń pè wọ́n lọ sí ìdìkan sórí rẹ̀ tọ́jú ọ̀rẹ́ wọn lódodo à tààrọ̀ ọ̀rẹ́ rẹ lódodo ẹni tí ń fẹ́ kó sórí rẹ ni tààlọ̀ tá rẹ ẹni tí ń fẹ́ kó sórí bú ni ẹni tí ń fẹ́ kọ́ tẹná fún ọ tí ń tàn jẹ tí ń parọ́ fún ọ tí gbogbo yín wá jọ sùn tẹ kọrí síbi kan náà ó ń gángan lọ tá ẹni ó yẹ kó sáládàá so ẹni tí wọ́n ń pè ọ lọ sí di pé sórí ire ọ̀nà yìí lọ́gbà tó fi wà lè jẹ́nà wọn á làwọn èèyàn mú lọ́tà so má wo ti pọ̀ mú lọ́tà má wo ti pọ̀ nkórira rẹ̀ ń bínú rẹ̀ kéléyìn ọwọ́ ti ọ sí di kọ́ ọmọ ẹsẹ̀ làákà ti ń bọ̀ ọ̀sọ̀ ronú sí ń bọ̀ wọ́ fòǹsẹ̀gbẹ̀ kan fòǹsẹ̀gbẹ̀ kan ohun rẹ̀ ọ̀rọ̀ ti ń sọ ni kò ìwọ ọmọ bá wà á tara òrìra àti àìkò fẹ́ rí mi ẹni tí ń bọ́ sòdodo ńlá tàn kọ́ wá padà wá sórí ibú torí de eléyìí ọ pàtàkì o àgbọ̀dọ̀ fẹ̀sìn ọlọ́ọ̀sì yẹ̀yẹ́ o àwọn ẹni tí ń bá ń bá wa sọ̀rọ̀ ẹ̀sìn àgbọ̀dọ̀ fún wọn sí yẹ̀yẹ́ o wàá pa jùlọ àwọn tó jẹ́ pé qala Allah qala rasuluhu ni wọ́n ń bá wa sọ qala Allahu qala rasuluhu ni wọ́n bá wa sọ. ọlọ́ọ̀ni rẹ̀ anabi sallallahu alaihi wasallam tẹ́ ìṣe tuntun wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ náà ọjọ́ ti pẹ́ tiẹ̀ kàn tún kún tó ti ṣẹlẹ̀ náà tẹ́lẹ̀ wọ́n ti ń fa àwọn anabi ọlọ́ọ̀sẹ̀ yẹ̀yẹ́ ti pẹ́ tiẹ̀ kún èyí ti ti ń ṣẹlẹ̀ bọ̀ ọlọ́ọ̀ni afaman huwa qa'imun ala kulli nafsin bima kasabat. وجعلوا لله شركاء قل سموهم أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ń tún fi ń yé wa nínú àyà yìí àní kò sí ọ̀nà tẹ́ fi lè fọlọ́run wé nǹkan míì já ń pè lẹ́yìn ọlọ́run ọlọ́run walam yakul lahu kufuwan ahad kò sí nǹkan kan sẹ́ẹ́ kò sí nǹkan kan tá a lè fi wé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tẹ́ bá wáyà yẹn walam yakun lahu kufuwan ahad ẹ̀mọ̀ kẹ́ yakun majzumun bilam ìyẹn ni kẹ́ yakunu ó ń bùkátà al-ism ń bùkátà al-ism wal-khabar ọlọ́run á sọ pé walam yakul lahu kufuwan ahad asulu aya yẹn asulu ọ̀rọ̀ yìí walam yakun ahadun lahu kufuwan walam yakun ahadun lahu kufuwan ahadun oní ismu yakun kufuwan oní khabaru rẹ̀ khabaru wá síwájú ism liyadulla dhalika ala al-hasr wal-qasr láti tọ́ka sí kó lè ṣeéṣe ẹ lè rí nǹkan kan láéláé tó dàbí ọlọ tùmáyà torí ẹ Allahu Rabbul Alamin kò sí ọ̀nà tó lè fi fi wé nǹkan mi hal ta'lamu lahu samiyya tó lẹ́nìkan tó ń bọ́lọ̀ wọn bá jórúkọ bí tí wọ́n mẹ́nìkan tó tó bọ́lọ̀ ń jókọ mú wá kọ́ gbẹ̀bùn orúkọ lásán kò sí nǹkan tó lè bọ́lọ̀ ń jẹ à ń bọ̀sibọ́sí àwọn asẹ́ rẹ̀ à ń bọ̀sibọ́sí àwọn asẹ́ rẹ̀ à ń bẹ̀lẹ̀ ta sí àwọn àròyìn rẹ̀ laysa kamithlihi shay'un kò sí nǹkan kan sẹ́ bí ti wulẹ̀ orí tọ́dà bí ọlọ́run torí pé àyà yìí náà bẹ́ẹ̀ náà ló náà torí pé lẹ́yìísà ká ká ká ká yẹn wọ́n ní sílà sílà tún lè tàkì sílà tún lè tàkì ó dájú pé kò sí kò sí kò sí nǹkan kan tó dàbí ọlọ́run wa huwa as-sami'ul basir torí ẹ̀gbọ́n aláfẹ́ fi wí ọlọ́run kí la fẹ́ fi wé ọ lọ kò sí nítorí pé gbogbo nǹkan míì tí è sọ lọ ọlọ́run ló dá gbogbo nǹkan míì tí è sì sọ lọ tọ́lọ̀ ń dáhùn àwọn ọ̀dá nǹkan kan bó o wá lẹni tí ń dẹ́dà sí ilé dọ́gba pẹ̀lú ẹni tí ò dẹ́dà afaman yakhluqu kaman la yakhluq sẹ́ni tí ń dẹ́dà wa lè dọ́gba pẹ̀lú ẹni tí ì dá nǹkan wọn lè dọ́gba. ọlọ́run ọba ẹlẹ́dàá kò sí fi nǹkan kan mí ìdí ni tó fi jẹ́ pé ẹni tí ń sin lọ́n ó oríire ẹni tó kùnà láti sin lọ́n tó kú tètè ronú sọ̀rọ̀ ara rẹ̀ tètè ronú sọ̀rọ̀ ara rẹ̀ nítorí pé téèyàn bá ti kú èèyàn lè ṣàtúnṣe téèyàn ti kú ó ti parí fáìlì tiwa أفمن هو قائم على كل نفس بما كسبت ṣé nǹkan kan dàbí Ọlọ́run ọba tó yóò kójọ fún gbogbo ẹ̀mí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan si láyé iṣẹ́ tí a gbé ṣe gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n bó fún yín lomi jọ fún yín táwọn ibú ra sáwọn ni ó kó sẹ̀rẹ̀ jọ fún ọ sáwọn kan dára wọn mọ̀ á ń bọ̀sibọ́sí pé àwọn ni wọ́n á bọ̀ kó sẹ̀rẹ̀ jọ ṣèṣì rò fún tání innama hiya a'malukum uhsiha lakum thumma uwaffikum iyyaha faman wajada khayra falyahmadillah waman wajada ghayra dhalik fala yalumanna illa nafsa bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá ṣe ń sọnù hadith al ẹ̀yin arúmi iṣẹ́ gbélé ayé ṣe bá yín kó jọ òun náà ni màá sì polè yín lọ tó bá di jọ gbẹndàlùkìyà kò sábòsí kò sáfikún kò sádínkù ẹnikẹ́ni tó bá bá dáadáa pàdé kó dúpẹ́ fọlọ́wọn ọba ẹlẹ́dàá rẹ̀ ẹnikẹ́ni tó bá bá tòdìjẹ rẹ̀ pàdé tọ́jọ́ pa burú lọ bá pàdé nínú sẹ́ẹ̀rẹ́ o gbọ́dọ̀ bẹnu àtẹ́lu ẹnìkan wà forí ara rẹ̀ torí ní tó ṣe lọ́lọ́wọ́n bó kò fún tí ọlọ́wọ́n ọba tí ó kó sẹ́ẹ̀ kálukú jọ fún tó ṣe pé ntí kálukú gbélé ayé ṣe náà lọ́lọ́run ọba gbé fún tó a lè dọ́gba pẹ̀lú nǹkan tó ṣe pé kọ̀ pàkọ́lẹ̀ fẹ́nìkan wọ́n ń pàkọ́lẹ̀ tiẹ̀ náà ni ẹni tó ṣe pé kọ̀ dá tó nǹkan ṣe ti lónìí kọ̀ dá mà kọ̀ dá mà tán á ń ètò ṣe lánàá ó rí i pé wà á ní ìsìn ẹ̀ máa

sàwa náà láwa gbé rẹ́kọ́ọ̀dù fún ta ọlọ́run ọbọ̀ rẹ́kọ́ọ̀dù ẹ̀ fún kálukú kò ní dín kò ní lé وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا ọlọ́run lọ́ni kálukú á lẹ tíra àwọn iṣẹ́ rẹ̀ á lẹ ma lọ́rùn bẹ́ẹ̀ náà máa de kínní mẹ́yà ajá lọ́rùn láńsẹ́ǹsì wọ́n lè de kínní mágò náà lọ́rùn tí wọ́n fi dá ma yàtọ̀ gbogbo oníkálukú tó bá ti jọ́gbìn dàlùkì yá mi ọlọ́run ọba ọlẹ́wọ̀ iṣẹ́ rẹ̀ ma lọ́rùn ọlọ́run á gbé fáìlì iṣẹ́ kálukú wọ́n sì káwájú kálukú iqra kitaabak kàwé rẹ wíwísẹ́ rẹ kafa bi nafsika al-yawma alayka hasiba ìwọ náà ti tó lẹ́nu tó lè sèṣì rò fúri ara rẹ nígbà tí kálukú wa bá rí yọ ọmọ ìyàwó lẹ́nu má lè hadha al-kitabu la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha wa wajadu ma amilu hadira kí ló ṣe irú ìwé irú ìwé abàmì wọlé léyìí òfin kékeré là ń bọ̀ síbọ̀sí ní ńlá gbogbo ẹ̀ pátá ló kójọ fún wa ọlọ́run gbogbo ń tẹ́gbélé ayé ṣe lẹ́bàá mi ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọn náà lọ́ba tó ṣe pé yóò kó gbogbo fún wa ẹ mú wa àwọn nǹkan míì tẹ́ sí jọ ń mọ̀lẹ́kà tá àlejànú ni ó kó jọ ń àlejànú ń nígbà tó wà láyé bí n ti máa ń ṣẹlẹ̀ wájú rẹ̀ lórí ní ti ń ṣẹlẹ̀ lẹ́yìn kálukú sáà máa náà iná ni yorùbá náà ṣe wò sí wọn ní ọ̀gbọ́ sùtì torí ọba sùtì ètè sí yàn ń pàkọ́ kò kúkú rí òsì gbọ́ ìyẹn ni pé bàbá rí nǹkan kò lè lọ́kàn ọba gbọ́ yín kì inú ò ní bàjẹ́ tó gbọ́ ó bàjẹ́ ọkàn rẹ ò ní bàjẹ́ torí pé tó bá ń wájú rẹ tó bá lè gbọ́ lọ́mọ̀ tó lè rí tó lè gbọ́ tó lè mà báwo ló ṣe fẹ́ mà ó lè mà ṣùṣùmọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa nǹkan kan pamọ́ sí i ọlọ́run ọba ẹlẹ́dàá wa nǹkan kan pamọ́ sí i ọlọ́run ni máa fi kò sí tó lè ó wala ta'maluna min 'amalin gbogbo yín pátá náà ẹ̀ sì ní máa ṣiṣẹ́ kan illa kunna 'alaykum shuhuda àfi ká jẹ́ lẹ́rìí lórí yín gbà tẹ̀ ń ṣe ọlọ́run ọba ń bẹ pẹ̀lú ẹ̀ gbà tẹ̀ ń ṣe ọlọ́run rí ọ ọlọ́run tiẹ̀ ti mà kó tó ṣe tóró nǹkan lọ́dà tó ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí rẹ̀ bó la forí pamọ́ sí i illa kunna alaykum shuhudan id tufiduna fi lásìkò tẹ̀ ń ṣiṣẹ́ gangan gbogbo ẹ̀ láàrin ọlọ́run ni wa ma tasqutu min waraqatin illa ya'lamuha ewé kan kì í jábọ̀ àfikọ́ náà ọ̀bọ̀ dà mọ́ subhanallah ajẹ́pẹ́ gbogbo ewé tó wà lórí gbogbo ẹ̀ ló ládírẹ́sì lọ́dọ̀ lọ gbogbo ẹ̀ pátá lọ́lọ́wọ́n bá dà kátó wá pàwọ́ àtàjẹ́yìn tẹ́nìkan á lè kú láì jẹ́ pọ́lọ́ lọ́pàá sẹ́nìkan lè wálé ayé láì jẹ́ kọ́lọ̀ ló mu wá nígbà tí ewé kò kan ò ní so lára agi láì jẹ́ kọ́lọ̀ ló ní kó so tí ewé kò kan ò sì ní jábọ́ láì jẹ́ kọ́lọ̀ wọn ló ní kó jábọ́ tó kí wọ́n á nìtumọ̀ wípé kọ́ wá jẹ́ni tí wọ́n máa ṣe èméjì nípa àmọ́ ọlọ́run wa ma tasqutu min waraqatin illa ya'lamuha ọlọ́ni wa ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha kò sí abẹ̀mí kan lókè pẹ̀lú

gbogbo ìgbà tí àárín wa bá dùn á rí gbà tó bá ti di pé èdè òyédè bá lọ ṣẹlẹ̀ á gbà àbíbò lẹ́yìn ọ̀sẹ̀ ẹ̀hẹ́n èèyàn kan nìsín tó ní wọ́n fi kíní kan rán mi sí ọ àárín yín sì ń dùn ìjọ kìíní kọ̀ wá ìjọ kejì kọ̀ wá ìjọ kẹta kọ̀ wá ọlọ́run wa ní kí èdè òyédè ọbẹ̀ lẹ̀ láàrin ìjọ kẹrin so lọ́wọ́ wá pé nǹkan tí ẹni wọn fi rán yín sí mi ni mo wá gbà èdè yédè sì ti bẹ́ẹ̀ lẹ̀ fún mi títa ní fi rán ta ni sí ta ni gbogbo ọgbà di ta ni ta ni ha ẹni wọn fi nǹkan rán yín lọ lọ bẹ́ni tó lòun fi rán tó lòun fi rán yẹn sọ èmi jíṣẹ́ rádaràda ha subhanallah ó ti jíṣẹ́ rádaràda báyìí ó tó wáyé pàrísì kí wá wá lọ lọ́nkó séyàn lọ́nkó sáà ní sí ìyàjẹ́ á sì àjẹ o torí ẹ̀ ló ti jẹ́ pé a dúpẹ́ fọlọ̀ arísìkì wò sí lọ́dọ̀ ẹ̀ ó lè má sí sunday yẹn arísìkì rò sí lọ́dọ̀ ẹ̀ owó sẹ́ẹ̀rẹ́ lọ́gbà torí pọ́lọ́ ló máa ń rọ̀yàn lọ́rọ̀ torí ẹ̀ arísìkì wa tó bá lọ jẹ́ pọ́wọ́ èèyàn lọ́lọ́run kó sí ni á ti gbé ṣùgbọ́n alihamudulilayi alihamudulilayi ìgbésí ayé rọrùn wàhálà ò sí fún wa. torí pé àrísìkì wò sí lọ́wọ́ èèyàn ọwọ́ ọlọ́run ẹlẹ́dàá wà lọ́wọ́ bákan náà ọlọ́run ni wa ya'lamu mustaqarraha wa mustawda'aha ọlọ́run ma ibi tí gbogbo ẹ̀dá kan tó ṣe é pé yóò gbẹ́sẹ̀ ibi tó sì jẹ́ àyè sọ fún gbogbo ẹ̀dá nígbà tó wà nù ẹ̀yìn tó jáde sáyé ọlọ́run máa bí tọ́ wa kò sí ìtọ́pamọ́ sọ́lọ̀ kullun fi kitabim mubin gbogbo ẹ̀ńbẹ́ nu tíra tọ́ hàn gbogbo ẹ̀ńbẹ́ nu tíra tọ́ hàn ọlọ́run ní sawa'un minkum man asarra al-qawla wa man jahara bih àtẹni tó gbọ́n sókè sọ̀rọ̀ àtẹni tó sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ gbogbo ẹ̀dọ́gba e lọ́dọ̀ ọlọ́ wa man huwa mustakhfin bil àtẹni tó jẹ́ pé ń fi òkùnkùn òru gbora ṣèwà ó ń fi òkùnkùn òru gbora hùwà ọ̀daràn wọ̀sáárì bùnbìn nàhà àtẹ̀ntì ń dáràn tiẹ̀ lọ́sìn àtẹ̀ntì ń ṣe tiẹ̀ lọ́sìn gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n ọba rẹ̀ ọlọ́run tó ní ya'lamu sirra wa ọlọ́run máa ń ó tún wá máa lọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìyẹn wa huwa ma'akum aynama wallahu bima ta'maluna basir ọlọ́run sì ń rí gbogbo ń tẹ̀sí sọlọ́mọ ọba tó rí báyìí wá dàbí àwọn òòṣà sọlọ́mọ ọba tó jẹ́ ọba tó mọ wá tó mọ wá tó mọ nú tó mọ òde tó mọ kọ̀kọ̀ tó mọ gbangba sọdọ́gba pẹ̀lú àwọn òòṣà tẹ̀ ń bọ sọdọ́gba pẹ̀lú àwọn nǹkan míì tẹ̀ ń fi sorogún fún níbo síbo òòṣà tí ó lè gbọ́rọ̀ wọ́n gbé kalẹ̀ ọkàn dúró ni ó dúró kìtì pàṣẹ gidi ó sì ti pàǹpà pàǹpà kò fi gbọ́rọ̀ ó sì ti pòǹpò pòǹpò kò lè fi sọ̀rọ̀ imú gbófin agbófin kò fi mí orí ragadu ragadu kò sí nǹkan kan bẹ́ẹ̀ subhanallah ṣé lọ́wọ́ àmàfiwé allah lọ́wọ́ àmàfiwé allah wọ́n tì ó ṣubú ó sáwó láti tí ó ṣubú kò sí òṣàlẹ̀. kọ́dà láì bínú tó o bá gbá báyìí yóò ṣubú kátó wá pé tó o bá bínú tó o tajú tó lọ wa yóò fọ́ méjì so ṣé ń lọ wá fẹ́ fi wé Allah Rabbul Alamin tẹ́gbẹ́ wájú òsà náà ló ti máa dé tẹ́ pé màá fi màá fà ké fọ́ àwọn kìnnì ìdánù láìpẹ́ yìí tí wọ́n sì ní sá abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kìí tún ṣe pé nǹkan tó pa máa níwájú wọn ló ti máa sọ pé ẹ ọba mi pọ́n gbogbo àwọn àtàrí wọn yìí máa fọtí tí wọn tún dúró di ọtí èdè lálàáfíà sáwọn eléyìí lọ afẹ́ fi wí ọlọ́run ọba ẹlẹ́dàá o ọba tó yẹ pé kó ọba fọ̀rọ̀ pamọ́ gan ọmọ tó ọba sọ síta ọmọ àmọ́ òòsà tí ò lè gbọ́rọ̀ òòsà ò lè ríran òòsà tí ò ní làákàyè òòsà tí ò lè ṣèyàn láǹfààní fúnra ara rẹ̀ àwọn ẹni tí ń bọ́ tí ń sìn kò lè sìn kankan fún wa àsáró kò lè fún wa à ń bọ̀sibọ̀si ẹran adìẹ abẹ́rẹ́ rí nǹkan mẹ́ a àdúpẹ́ fọlọ́n tí ó sì wá lọ́nà torí tọ́lọ̀ bá sí àwa náà lọ́nà ni má bàa ṣe máa ṣe wèrè ní ẹ́ndì ọ̀sà tẹ́lẹ̀ kọ́ lọ́wọ́ ni kò rówó kan gbà ní ìsìnbá ten thousand lọ́ba tó lọ forí kanlẹ̀ fún kínní kan pé mo dúpẹ́ o wọ́n ti sẹ́ o mo dúpẹ́ o wọ́n ti sẹ́ o à tó ń lọ́ràn wa ni ó <laughs> ń lọ́ràn wa pípọ́ mọ́ wá fún à òwò tó ń bọ̀ kí ń bọ̀ kí ọjọ́ lọ sí làákàyè àwọn agbára dálẹ̀ wájú ògì ọ̀gbádùn ọ̀gbára adálẹ̀ wájú iwájú èpẹ̀ ò bá dùn wọn náà wò kórí tó máa ṣẹlẹ̀ ó rí i pé yóò wò olúwa rẹ ṣubú nìyẹn ọ nǹkan ṣe nígbà tó olúwa rẹ ṣubú yẹn nǹkan ṣe tó olúwa rẹ bá ti ṣubú ń wọn náà dànù adúpọ̀ ìfọlọ̀ torí di eléyìí báyìí àwọn yẹn wọn ò lè dá nǹkan kan sí wọn ò lè dá tú àtijọ́ tó ti ń bẹ̀ kó kọ́ra mọ́tò fún ọkọ̀ ra kẹ̀kẹ́ ọ àbó orí nǹkan bẹ́ẹ̀ yẹn so ó sì ń sáré oṣù kúkalẹ̀ òsàyàn wàá gbọ́ hospital lọ lọ sọ yẹ kó tún lọ hospital wọ́n tún olóòsà ń gbẹ́jọ́ ó tún lọ hospital wọ́n ń lábẹ́rẹ́ fi kíní kan rin wọ́n fi ń lù sọ dáa bẹ́ẹ̀ kò kúkú dáa bẹ́ẹ̀ ẹ̀hìn yẹ kó sọ àwọn sọ pé àwa la fi àárẹ̀ yìí sí ọ nígbà tó sì ti rúbọ tó ti ṣe kíní kó <laughs> odidi egwu kan odidi egwu gan sọ́la àwọn egwu ka lè bá a ọkada ọ̀kadà egwu ó ní kí wọ́n máa gbé òǹsó lọ sí tù ọrụ arọ ọ̀rọ̀ arọ ọ̀rọ̀ tí arụ gba abẹ́rẹ́ abẹ́rẹ́ ọzọ nǹkan no rárá rárá ẹ wọ̀ ẹ̀jẹ̀ jáde lára ọrụ ọrụ. so gbogbo eléyìí náà fi hàn pé gbogbo káfíìrì náà lọ́mọkọ àwọn tán àwọn jẹ ọkàn jẹ pé wọn èsì làákà yìí adúgbò fọlọ tọ lẹ́yìn jẹ báyìí tọ Ọlọ́run ní afaman huwa qa'imun ala kulli tí ó gbogbo ẹ̀dá lórí tó gbélé ayé sí ó ti kó gbogbo ó gbogbo àwọn rẹ ṣé àwọn òòsà yẹn lágbára láti gbé pọ́njú pò fún yẹn àwọn àtúbẹ̀ wọ̀lá àwọn àtúbẹ̀ tọ́ torí ẹ̀ ọlọ́run ọgbọ tí ẹ wulẹ̀ fọ èsì torí pé èsì rẹ ti yé sọlọ ń ti ń ṣe léyìí èsì rẹ ni pé sọ àdọ́gba pẹ̀lú àwọn nǹkan míì tí wọ́n ń pè lẹ́yìn ọlọ ọlọ́run bóun ah, náà ti bóun náà ti fẹ́ dọ́gba pẹ̀lú nǹkan tó dá lọ́nà lọ́nà láéláé sọ́nà tọ́lọ̀ fi lè jẹ́ kó wá dọ́gba pẹ̀lú nǹkan tọ́lọ̀ ń dà tọ́ ọlọ́wà ni síbẹ̀síbẹ̀ o waja'alu lillahi shuraka àwọn kèfèrí síbẹ̀síbẹ̀ wọ́n tún bọ́ lọ́wọ́ bá fi nǹkan kan sọ̀rọ̀ gùn ọ́ àwọn òòsà wọ́n fi wọ́n sọ̀rọ̀ gùn ọlọ́run ẹlòmíì fi màlẹ́kà sọ̀rọ̀ gùn ẹ̀ ẹlòmíì fi anábì kan sọ̀rọ̀ gùn ẹ̀ ẹlòmíì fi àlùjánu sọ̀rọ̀ gùn ẹ̀ ṣètọ́nù rọ́jìm gan fi sọ̀rọ̀ fún fọ́lọ́ ẹlòmíì òkúta ni ẹ̀rì tán gbókúta kankalẹ̀ rí gidi òkúta dúdú wọ́n sì máa forí kalẹ̀ fún pésù nìyẹn èsù táwọn ń bọ̀ wọ́n máa kápò sí i àwọn míì irin ni wọ́n lọ gbé ni lọ́dọ̀ àwọn bólà járì hey Allah irin tó gbé bólà járì fẹ́ lọ tà fún ẹ̀ eh, wọ́n ti pè iléeṣẹ́ ti ń rọrin ti ń túnrin rọ yọ wá lọ gbé kan bẹ́ẹ̀ eléyìí tó bá ti dógun dáadáa yọ wá gbé kalẹ̀ kó gun nìyẹn ògún nìyẹn ògún ọba rin yọ bá máa forí kalẹ̀ bí àwọn dírẹ́bà nù wọ́n wá gbé sí gáràjì wò dírẹ́bà ọlọ́mọ forí kalẹ̀ fún láàárọ̀ bẹ́ẹ̀ ni àmọ́ bóyá wọ́n ń ṣe bẹ́ẹ̀ lẹ́yìn wọ́n bẹ lẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ lórí gbogbo gáràjì tí wọ́n gbé ògún kalẹ̀ ògún dírẹ́bà wà máa forí kalẹ̀ fún wípé tọ̀ ògún o. má jẹ́ kí ẹ ogun má mẹjẹ àwọn epo ni kó mu má mẹjẹ subhana níbi táyé lajú dé ìrìn ìbò ìwọ wa máa forí kalẹ̀ fún a a'udhu billahi tó náà ti sọ pé ojú ti ń bẹ lágbárí kọ́ ló máa ń fọ́ ojú ti fọ yóò bá gbogbo yìí tọ́ wọn lọ fi nǹkan kan sọ̀rọ̀ ogun fọlọ́ kólísà mọ́hún ẹ ti ẹ̀ dákọ̀ àwọn nǹkan tẹ̀ ń fi sọ̀rọ̀ ogun fọlọ́ náà àwọn dà á rí wọn ẹ dákọ̀ àwọn ta kí lẹ́ fi sọ̀rọ̀ ogun fọlọ́ lẹ́nu ọlọ́ọ̀ni ẹ bí wọn lé ẹ wọn ní Mr Ogun ọ̀kan nìyẹn Mr Sango omi nìyẹn Mr Ọya omi nìyẹn Mr akitoloku mistake omi ìtún nìyẹn kí wọn ní gbogbo wọn jẹ àmọ́ irọ́ lásì irọ́ ń parọ́ fún ọ irọ́ àdánù lásán ẹ wọn ní ọ wọn tún kú Ọ̀ṣun Òṣogbo wá o abẹ màbẹ Òkè Ìbàdàn wá o Òṣogìá òòsà pópó gbogbo wọn wà kí wọn ní wọn àfẹsẹ àwọn tí ò lè tu tẹtẹ. àwọn tí ò lè ju tẹ̀tẹ̀ ọlọ́ni ẹ dákọ̀ wọn ẹ àmọ́ wọn ẹ sísọ lórí wọn kárí wọn irọ́ lásán irọ́ lásán ẹ̀yin náà sì rí pé gbogbo ẹni tí ń bọ́ gidi ń bọ́ pẹ̀ wọ́n sọ pé sẹ́rí léyìí àwọn kan fi ṣe símbò ní òkè sùn o àbí òye wa ẹ rí pé sọ pé wọ́n lọ gbé irin lọ́dọ̀ bólà wọ́n sọ pé Mr. Ogun ẹhẹn òkúta tá a gbé kalẹ̀ pé èsù nìyẹn àwọn nínú ọ̀nà kò èsù nǹkankan lè sùn yẹn bọ̀ tí ó oní ó líǹkì àwọn máa tó bẹ́ẹ̀ náà ní gbogbo akramakumullah tọ́lọ̀ wọn bọ̀ bá fìyàn mọ̀nà gbogbo òrégbè náà máa o fìyàn mọ̀ wò pé òun wà lórí kankan tí ó sì ní mọ̀ pé mọ̀ kankan adúpẹ́ fọlọ́n sì أم تنبئونه بما لا يعلم في الأرض àbí ẹfẹ fi mọ Ọlọ́run ni ntọ́nà ọba ọmọ pé ń bẹ lókè pẹ̀ àwọn nǹkan tẹ̀ ń pè lẹ́yìn Ọlọ́run ṣé nǹkan kan tọ́lọ́run kọ̀ dá wọn mọ̀ ọmọ wọn ni lẹ wá fẹ́ fi mọ Ọlọ́run tá a lẹni náà tí ó fi kí ni mọ ni Ọlọ́run ọba tó ṣe pé òun ló fi gbogbo nǹkan mọ gbogbo ẹni tó mọ̀ ṣe náà wà á lẹni tí ọ̀ma nǹkan kan ju díẹ̀ lọ ni wọ́n á sọ pé òun ó fi mọ ọlọ́run tó mọ gbogbo nǹkan tó lọ́wọ́ ọ̀ma a'udhu billah ìyẹn ni kí sẹ́ fẹ́ sọ pé àwọn òòsàn ayé wọn ọlọ́run kúkú mọ ibi tí wọ́n wà tẹ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ introduce wọn sọ́lọ̀ ni tòun ah, náà ti máa kókò sí tó lè jọ bẹ́ẹ̀ tọ́ àmbẹ̀lọ́hìrì minal qawl àbí ọ̀rọ̀ tẹ́ nǹkan sọ lẹ́nu iná ẹ̀ lẹ́fẹ́ fi hàn lọ fi ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́nu yí báyìí kò yí ọ lọ ẹ wá fẹ́ fi mọ́ lọ tí nǹkan tẹ́ sọ fọlọ kàlà torí délé ọlọ́wọ́n bá mọ gbogbo nǹkan gbogbo nǹkan ń pè lẹ́yìn ọlọ́wọ́n àṣírí nǹkan ń pè lẹ́yìn ọlọ́wọ́n lọ́lọ́wọ́n bá ń tú lónìí yìí tẹ̀síìrì wa tò ní nìyẹn àṣírí gbogbo nǹkan ń pè lẹ́yìn ọlọ́wọ́n pé òfútù fẹ́ tẹ gbogbo wọn wọn ò já mọ́ kankan àwọn tí ò tó méjì tá ń pera wọn mẹ́ẹ̀ẹ́dógún báṣìírí níta ń pè bá ti tú àṣírí ìwọ tó ń pè náà tú àfi kó sin náà ló fi lè sórí rẹ kí ló rí gbà nídìí gbogbo ẹbọ tó ń sin látijọ́ tó ti ń sin. ọlọ́run ọba ẹlẹ́dàá wa làá sìn táì sórí ibú òun làá sìn táà fi sórí rẹ òun làá sìn tí kùnà ìfi báyàn láyé téèyàn fífìdí rẹmi tó bá di lọ́la gbẹ̀dà òkèèyà gbogbo nǹkan mi pátákáàfù tọ́mọ èèyàn lè máa pè lẹ́yìn Allah wọn kì í bá nǹkan kan pàdé ńbẹ bí ìbá sórí ibu ọlọ́mọ sì wà lólórí ibu torí de eléyìí báyìí ọlọ́ni bal zuyyina lilladhina kafaru makruhum ètè táwọn kékeré ń dá láàṣì lọ́sọ̀ fún wa ète tí wọ́n ń dá nípa pé nǹkan míì wà tó yẹ ká pé àwọn náà wà ń pò bí ipò ọlọ́run áá ayé ìtóbi kọjá ká wá pé abẹ́ àkóso ọlọ́run kan ló wà náà ó yẹ ká bá wá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ náà so àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ yìí ó lè má fẹ́ gbà wọ́n wọlé ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí ẹni tó máa tò. eji aba wá àwọn amúgbálẹ́gbẹ̀ nítorí fa gángan nu táwọn fi ṣẹbọ wọ́n fi ọlọ́run fi pè yàn torí ní wá darí àdúgbò yìí wọ nìkan tó lè tó kótó kò tó bẹ́ẹ̀ kò lè tó àdúgbò yìí nítorí pé yọ yí ọ lẹ́nu ó fìdí rẹ̀ nù àfi kó o fi tàwọn èèyàn púpọ̀ sí ọwọ́ àwọn àgbàlagbà ọwọ́ àwọn ọ̀dọ́ tó ní làákàyè kódà gan tún wá nínú àwọn amúgbó tó ládùúgbò torí tó fẹ́ mọ àwọn amúgbó àwọn amúgbó ló tún lò tọrọ ma bú gan náà ṣe kí ni ọlọ́jọ́ tiẹ̀ sọ pé wọ́n nìkan darí àdúgbò wàhálà yọ̀ọ̀yọ̀ ok tí wọ́n bá túbọ̀ àdúgbò mi kún fún ọkọ nísìnyẹn fi tọ́ dẹ sàpèjúwe ọdẹ kan ó ní ọdẹ afífìlà pínrín lò ó nìkan lọ ọmọ aṣọ àdúgbò kò tó bẹ̀ wọn òbí dáa wọn òbí dáa kọ́nà kọ́ jẹ́ pé abojú ló kára bí ajere ni kìí ṣe tì ojú rẹ̀ ló kára bí ajere ni tẹ́kẹ́ ńrí bí ńrí bí ńrí kò tó bẹ́ẹ̀ so bó wa ni. ó sì wá sọ gbogbo àdúgbò ìwọ nìkan tó sì gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́mbì kan ti débẹ̀ tó bá pẹkẹ pẹ́kẹ́pẹ́kẹ́pẹ́ tó ń lọ bí ọ̀nà márùn si <laughs> ó di márùn so èrò ọmọ èèyàn tí ń rò sọ́nà ó dàbí èrò èèyàn sí èèyàn ni ńlọ́sàn wọn dọ̀sẹ̀ bọ̀ ìrọ̀ àwọn àwòké àà kí ni pọ̀ tá a lè kọ́lọ̀ nǹkan náà ní à ń sì ń darí gbogbo nǹkan ẹja wá wọn mí jáde wọn fi tàwọn ọba ṣàpèjúwe dénì ìsìn nílẹ̀ yìí àwa ní sàn tó bá wá nǹkan lọ́dọ̀ bàbá sàn ó lè lọ tààrà ọmọ wá wọn kan tó bùn mílíkì tó bùn bọ́ǹfìtà bó lẹ́sẹ̀ jẹ́ ń rí bàbá àwọn náà mọ̀ pé sílẹ̀ ló ń gbé bẹ́ẹ̀ ni gbadolọtun akọ wa mílíkì tí ń ṣiṣẹ́ nù tó <laughs> ń gbọ́ pé ó sì mú ó móbi tó gbó tó gbó káká ó mú wa fún bàbá máa ń lọ rọbì lọ́jà àgọ̀ wọn á lọ móbi tó gbó kaka wa ṣé bàbá kọ ọmọ wọn pa fún wọ́n ní obì tó gbó kaka ìyẹn ní pé ètò fáwa kò títí àwa fara mọ́ àwa gẹ́gẹ́ àwa gẹ́gẹ́ bí ẹni atẹ̀gùn tó àmì tó mú wa yóò gbó kápá ọ̀rọ̀ àbí dọ́sìn mẹ́rin mílíkì wá ọ̀rọ̀ àbí bọ́ǹfìtà adájú dọ́sìn àbí òye obì gbó kápá nù tonti kpɔ nɔ lówó ó tún nɔ lára gbàdá bàbá tó fẹ́ rí ṣùgbọ́n àwọn èèyàn ṣe máa náà sí kọ́lọ̀ yóò sì jẹ́ kó nìkan náà ń darí gbogbo kòkò tiẹ̀ sáwọn ọ̀dà bí ọba fa amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ hàn wá ọba wa ń túláàsì nù o fi tí ọ̀sẹ̀ bọ́ gbogbo ẹ ti sẹ̀ fara wọn máa wò kẹ́ lẹ́yìn ń lọ bá èsù ni ó débẹ̀ kálukú ọmọ ìdínú tẹ̀ ní rí kí ọ̀sẹ̀ bọ tẹ́bọ tẹ́ ń ṣe bá yàtọ̀ síra wọn tí ọ̀rọ̀ wọn jọra wọn títí táyé dọ̀rọ̀ ọ̀tá ni ó sì múra wọn. ní ìṣe eléégún kò lè bó lóró sí olóró kò lè bó eléégún sí Allahumma àyàfi tí wọn bá fẹ́ pawọ́ pọ̀ bá àwọn mùsùlùmí jà lápẹ̀jù nítorí àwọn mùsùlùmí gbogbo àwọn fẹ́ parun àbí òye fa àdúwò àdúwì sadiqi torí rẹ̀ ọ̀tá ọ̀tá mi ń kọ́ ọ̀rẹ́ mi wọ́n sọ̀rọ̀ ẹ́ dìgbà kan tí wọ́n ìfáyà tiẹ̀ débi kan so lẹ́yìn rẹ̀ wọ́n tún wá padà sí di ọ̀tá wọn. akramakumullah nítorí dájú ni wípé ọlọ́run ọba dàbí èèyàn ọlọ́run ọba kò lórogún torí tó bá lọ lórogún ni àwọn ò ní sí tó bá lọ lórogún ni ẹ̀dá kankan ò ní sí ọlọ́run dá wa tán ó yàwòrán wa ó sì wá lọ́sọ̀ọ́ àwa tó wá yẹ ká máa dúpẹ́ fún iṣu lọ́lọ́kùnrin wa fi ń dúpẹ́ kàkàkà sí lọ́kàn nù jọ́sìn ọ̀wọ́n tó fi pa á láti ojú bá ń lọ kò pé a máa ń dako kò pé a máa ń dako kò pé a máa ń wẹ́ ti oko wa ma umiru illa liya'budullah mukhlisina lahu wa ma umiru illa hasrun wa qasr nǹkan méjì pa wọn lásìkò nǹkan yọ kán tọ́lọ̀ fi pa á lásẹ̀ ni kẹ́ ẹ máa sin lọ́n lọ nìkan kẹ́ ẹ sì má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nù ọlọ́run ò fi nǹkan méjì pa wá lásẹ̀ details ní ti ń bẹ lábẹ́ ẹ̀ tó fi pa wá lásẹ̀ ni gbogbo ẹ̀sìn dáǹsì torí akramakumullah kí ló wá lé fífi wá jẹ́ pé nǹkan méjì yàtọ̀ sí Allah ọ̀la àmàsì ẹ dárúkọ àwọn nǹkan tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run in hiya illa asma'un sammaytumuha ó kọ lásán ní tẹ́ ẹ kò sí kò sí ní reality torí njẹ́ ọ̀wà reality yóò lórí pa nísinsìnyí wọ́n bá pè ọ́ pé lágbájá pípè tí wọ́n pè ọ́ yóò lórí pa àbí òní lórí pa ó sì náà ọ̀yà pè látà ṣé yọ̀ dáhùn ẹ kò sakókó ṣé yọ̀ dáhùn ẹ kò sògìán ṣé yọ dáhùn ẹ pé òkè ìbàdàn ṣé yọ dáhùn òní dáhùn láìláì ẹ ń tá a pè tí ò dáhùn tó súnmọ́ kó ṣe ń tá a bá ní ó sì kò súnmọ́ o ìwọ ní ìsìn tí wọ́n pè ọ̀pẹ lágbájá òní náàm kó aṣọ ikọ̀ lọ́fọ̀ọ́ tó súnmọ́ kó lọ́fọ̀ọ́ àbí òsúnmọ́ òsúnmọ́ wàá pè òkè ìbàdàn bẹ́ẹ̀ òkè ìbàdàn mo pè ọ́ òkè ìbàdàn mo pè ọ́ òkè ìbàdàn mo pè ọ́ ẹ̀mẹ́rin mo pè ọ́ ẹ̀mẹ́ta. so ọgbọ́dọ̀ jẹ́ kí n paasi wáyé kìtì bọ̀ ẹ̀ ó fẹ́ẹ́lì gbọ́rọ́gbọ́rọ́ rọ́lá sùn kí Ìbàdàn kọ́ sóun náà paasi òun ìbá paasi adúm bẹ́ẹ̀ sòtòrí yóò sì kọjá lọ sí level àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ torí di eléyìí bẹ́ẹ̀ nǹkan tó yẹ kó o pè kò lè dáhùn kò súnmọ́ kó lè ṣe ń tọ̀ fẹ́ fún ọ. torí ẹ lọ ṣe jẹ́ pé Ọlọ́run tún sọ fún wa náà àyà náà gan ká lè pé àwa tún dáa ju tí wọ́n ń pè lẹ́yìn Allah lọ ẹ̀yin èèyàn tún dáa ju tí wọ́n ń pè yẹn lọ torí nǹkan tẹ́ ń pè lẹ́yìn Allah òun ò lè dáhùn òun ò sì ní pè wọ́pọ̀ ọmọ dáhùn òkè ń dá àpè tí ò dáhùn sọ wá lè ṣe ń dáhùn fẹ́ fún wa tó sì fi gbá akéde tó máa gbé bọ̀ títí tí ó fi ṣe déédéé ọrùn rẹ̀ kò tún ní sá ọmọ èèyàn ọmọ lórí lọ ti ń bọgi ti ń bọ pẹ ìwọ ní ìsìndánìkan máa ń gbé fọtí bọ tọfẹ dìbò sóògbé ẹkẹ fún ọlọmọdé àgọ òtún á gbé kan fún òtún gbé kejì fún a ọlọmọdé àdàdà ń dijú lábẹ́ òfin Ọlọ́run tó bá fi rí ọgbà a ọyàwọ ni tí ẹ̀kọ́ máa ń gbé ìfọtí bọ tó bá fi rí ọgbà ó ti yẹ ẹ́ wọn náà kàn ṣe kọ ọ tí ì bá ṣe kó o ti gbà mí bá gbà ẹ so o ti wá gbọ́ kó tó ṣe kéde wọn náà ti kún ó fún tiẹ̀ náà ni fẹ̀yìn náà aqabtum fa'aqibu bimithli ma aqabtum bẹ́ẹ̀ ọlọ́run tẹ́ bá fi àjẹyìn irú ìyàtọ̀ fi jẹ́ ní kẹ́hìn òfin jẹ́ àmọ́ wọ́n lẹ in sabartum lahuwa khayrun lis-sabir àmọ́ tẹ́ bá ṣe sùúrù ló lóore jù àmọ́ pé wọ́n gbọ́ lẹ́kẹ́ ọ̀tún ó tún á gbẹ́ kí ó sì fi pé kí wọ́n ti ṣe fọ́ ọmọ tó ń sìn nínú òfin tiwa gọ̀ ló ń jẹ́ báyẹn torí ẹ̀ tó bá yé wa a jẹ́ pé ọlọ́run ọbẹ ẹlẹ́dàá wa òun la gbọdọ sìn orúkọ lásán ẹni tó ń pè lẹ́yìn ọlọ́run àwọn sọ bẹ́ẹ̀ àwọn bàbá wọn náà sọ wọn ló kọ kò sẹ́ẹ̀lì kankan fún pé akínníkan jókòó ìníkan jọ́ya ìníkan jẹ́ yemájá akínníkan jẹ́ sàbò ìníkan gbogbo ẹ̀rọ lásán lásán irọ́ lásán àárọ̀ ọ̀dá dára rẹ̀ Ṣàngó ọ̀dá dára rẹ̀ bí nǹkan kan bá ń jẹ́ bẹ́ẹ̀ gan Ọya ọ̀dá dára rẹ̀ bí nǹkan kan bá ń jẹ́ bẹ́ẹ̀ ẹ Ọ̀ṣun Òṣogbo gan ọ̀dá rẹ̀ bí nǹkan kan bá ń jẹ́ bẹ́ẹ̀ odò lásán odò lásán lẹ́gbẹ́ bómi bá ń bẹ́ẹ̀ mẹ́kẹ́ mú mi kẹ́ ẹ tọ́jú kẹ́ ẹ sí omi dáadáa kẹ́ ẹ mú ẹ bá lómi mu tómi ẹ bá wúyin mu àbí òye wọn so ṣe pé pé kí ẹ wá lọ wá lọ gan sídìí rẹ̀ ẹ wá gbẹ́ ń bọ kíni nígbà tí èsì pé yàn fẹ́ wọná rọrùn òfin allah rabbul alamin sílẹ̀ ó sì ọwọ́ ń sin nǹkan mi lẹ́yìn allah òtún wọn rògbọ́ wà lẹ́tẹ́nà àfi tó bá ké lè bàbá rẹ ló rògbọ́ wọ̀ táyé bá sì ti parun lè bàbá rẹ náà parun lè bàbá rẹ náà parun kò sí lè bàbá kankan tó sá lọ mọ́ imma ila aljanna wa imma ila an-nar inú kára aljanna wa àbí ká wọ́n náà kọ́lọ́ mọ́ sí alọ́ mọ́ alá tọ́ ọlọ́wọ́n bá ní wọn tí wọ́n hun nípa bí wọ́n ṣe ro ọlọ́run sí wọ́n fọ ọlọ́run wéèyàn ọlọ́run ní la ṣe lọ́sọ̀ fún ní la ṣe lọ́sọ̀ fún kò túmọ̀ sí pọ́lọ̀ eléyìí mọ̀gbìn níyàn lórí majhul ìyẹn ni pé ní ṣètọ́ni ṣe lọ́sọ̀ fún ìyẹn ni pé ète tí wọ́n hun nípa kí n lọ lọ́run tó náà yàtọ̀ sáwọn èèyàn ni kí ni ṣètọ́ni ṣe lọ́sọ̀ fún wọn pé a lè dọ́dọ̀ rẹ̀ tààràtà àfi ká ṣe kíni ká gba àwọn àgàsọ̀ àtẹ̀gùn tọ́ ọ̀sọ́dù àní sẹ̀bíl àwọn náà wá ń di àwọn èèyàn lọ́nà wọn àjẹ́ kí wọ́n gba ojú ọ̀nà ọlọ́run ọba látàrí pé wọ́n ti ṣì wọ́n lọ́nà ṣètọ́ni ti ṣe gbogbo ranù lọ́sọ̀ọ́ fún wa àwọn náà wọ́n á di àwọn èèyàn lọ́nà pé kí ni Islam kí ló fẹ́ ṣe yẹ́n ọ̀nà níbí tó ẹ rí i pé káfíìrì náà nífẹ̀ẹ́ káwọn èèyàn ṣe islam gbogbo kẹfìrí ìfẹ́ràn islam wa man yudlilillahu fama lahu min had ẹnikẹ́ni tó lọ́n bá sí lọ́nà tá ló lè fi mànà kò sẹ́ni tó lè fi mànà wa man yuridillahu fitnatahu falan tamlika lahu minallahi shay'a gbogbo ẹni tó lọ́n bá fẹ́ fìtínà kò sí kankan tó lè fi gbàálẹ̀ lọ́dọ̀ ọ̀la ọlọ́run dàkú má fìtínà wa tọ́ ọlọ́run ní in tahris ala فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين bí wọn bá ń gbìyànjú láti pé kí wọn mọ nàìjíríà nabi muhammed sallallahu alayhi wa sallam lọ́wọ́ mà dájú kọ́ lọ́wọ́ bá kì í fọ̀nà mọ ẹni tó bá ti sì náà bí wọn bá ń gbìyànjú lórí pé kí wọn mọ̀nà kí wọn mọ̀nà kí wọn mọ̀nà lọ́wọ́ mà dájú tí wọn ànábì ọ̀mà náà nù ọlọ́run tó fi ti ànábì náà fi ń yé pé ọlọ́run yìí fọ̀nà mọ ẹni tó bá ti sì náà òun lọ sẹ́sà ipò nfẹ́ sínà lọ́wọ́n fọ́nà torí tẹ̀ bá gbàgbé nu súra yìí náà ni inna Allaha la yughayyiru ma bi qawm hatta yughayyiru ma bi anfusihim aha ẹ wo àyà yìí o tọ́lọ̀ ń sọ fa inna Allaha la yahdi man yudhill fa inna Allaha la yahdi man yudhill tí wọ́n bá ń gbìyànjú láti fi wọ́n mọ̀nà lọ́mọ yìí pé ọlọ́run ọba kì í fọ̀nà ma ẹni tó ṣe pé maniyadil ẹni tí ó ṣìnà ọlọ́run ọba kì í fọ̀nà ma ẹni tí ó ṣìnà ó jẹ́ fi'lun mudari' yìí ṣe kọ́ lọ́run yìí fọ̀nà mẹ́ńtọ́ bá ti ṣìnà ẹni tó ti ṣìnà tọ́lọ̀ ń fọ̀nà ma wọn ló ń kà àmẹ́ni tó ṣe pé báǹsẹ̀ ń gé lọ́wọ́ ní ń bọ̀ ká báǹsẹ̀ ń gé lọ́wọ́ ní ń bọ̀ ká ọ̀sán ni ṣìnà ní sẹ́ẹ̀ fa inna Allaha la yahdi man yadil ẹni tó yẹ pé ìṣìnà lọ́yàn láàyò ọlọ́run ní fọ́nà wa ma lahum min nasirin wọn ò sì ní ní alárùn sí i ọlọ́run bá wọn sọ fún wa bóòlù àtúbọ̀tán wọn jẹ láyé bóòlù àtúbọ̀tán wọn jẹ lálùkìyà wọn ni lahum adhabun fil hayati dunya ìyọ́ jẹ wọn láyé ń bì o ìyọ́ jẹ wọn láyé ń bì lẹ́yìn ìgbà tó ti sọ fún wa nípa tí ó ṣe àwọn ọ̀sẹ̀ bọ̀ àti irú kèfèrí tí wọ́n ṣe àti irú ẹbọ tí wọ́n ṣe ọlọ́ni lahum adhabun fil hayati dunya ìyọ́ jẹ wọn láyé ń bì báwo ni ó ti ṣe jẹ wọn àwọn múmìnì ni ó fìyà jẹ wọn láyé wọn pa ìtí wọn pa àwọn kẹ́tí jihad bá àwọn mùsùlùmí àwọn máa pa wọn àwọn náà máa pa àwọn mùsùlùmí pípa tí mùsùlùmí bá pa wọn ìyà àkọ́kọ́ lọ́kọ́ jẹ àwọn láyé wọn wá jẹ bàbá ńlá àti ìyá ńlá yà bẹ̀rẹ̀ láti inú sàárè wọn bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá yà tìyá yà yà yà yà rẹ̀ wọ́n bá dúró lọ́la kìlá ṣùgbọ́n tó bá pa mùsùlùmí lójú ogun ohun òkú o ohun òkú ńṣe ní ń bẹ láláàyè lọ́dọ̀ ọlọ́run ọba inú wọn tún máa dùn pẹ̀lú dáadáa tí wọ́n bá pàdé lọ́dọ̀ rẹ̀ torí rẹ̀ ló ṣe jẹ́ pé bàbá ọ̀kan nínú àwọn sàhábà Jabir ibn Abdullah radiyallahu anhu wọ́n pa Abdullahi bàbá rẹ̀ sógun Uhud ọlọ́run á ní kó tọrọ ní tí wọ́n á fẹ́ anábìrin fún arọ yìí bàbá rẹ̀ wá ní mò ń tọrọ kó dá mi padà sáyé kí n tún tún jihad sí fún tún pa mí nítorí tiẹ̀ nítorí pé ó rí gbádùn tó ń bọ́ sínú ẹ̀ ṣùgbọ́n èèyàn padà ó ti parí náà akramakumullah torí ẹni tó bá pa sójú ọ̀nà lọ kò kú o alààyè ni lọ́dọ̀ tó bá gbọ́ ta rẹ̀ tó pa gan mọ́rú tí ó bọ̀ sínú ẹ̀ wọ́n ní pa tí wọ́n bá mọ́rú oríire tí ń lọ bá wọ́n ní pa torí ẹ̀ ìyá ń bẹ fún ọ láyé bí táwọn mùsùlùmí ò fi jẹ wọn kọtíláni wọ́n pè tí wọ́n pa wà asra wọ́n mè tí wọ́n mú lẹ́rú wọ́n mè tí wọ́n mú lẹ́rú nínú wọn láyé mi wal adhabul akhirati ashaqqu ìyà tí ó wà jẹ wọ́n lọ́rùn ọ ó lè kọjá gbogbo eléyìí ó lè kọjá gbogbo táyé ìtọ́nà ti kó pamọ́ fún wọn lọ́rùn ó lè kọjá gbogbo ètò ìjẹ wọn láyé. gẹ́gẹ́ bá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó sì sọ fọ́kọ àtìyàwó tí wọ́n á ṣépè fúnra wọn níwájú anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìgbà tí ọkọ tó sọ yìí pé òun káyàwó má orí zina àmọ́ òun rí èèyàn mẹ́ta míì pẹ̀lú òun táwọn ò fi jọ rí zina yẹn táwọn ò fi lè jẹ́rìí pé àwọn káwọn má di zina tó fi ọlọ́wọ́n bá tó ní ká sọ abilékọ tó bá ṣe zìnà lóko pa tí ó fi ṣe musẹ lórí ìyàwó àmọ́ òun rí òun sì ń fẹ̀sùn zìnà kan kò sì sọ́nà tẹ́ni tó bá ti lè yanu tó fẹ̀sùn zìnà kànyìn tó fi lè jàjà bọ́ níbi à ń jìyà àfikún náà pèsè ẹlẹ́rìí mẹ́rin tí wọ́n jẹ́rìí pé ẹni afẹ̀sùn kàn lódodo ń kọ́ ó zina ọ̀rọ̀ àwọn ẹlẹ́rìí yóò sì gbọ́dọ̀ takora wọn torí tọ́rọ̀ wọn bá takora wọn yóò tún padà yí wá bá wọn pé ẹ̀yin lẹ́yìn jẹgba rẹ̀ wọ́n jẹgba ọgọ́rin ọgọ́rin torí lábẹ́ òfin ọlọ́run wọ́n sọ pé tuma rẹ̀ nípa ẹ̀sìn kínní ẹ̀ zina mà bí kẹ́nìkan nínú àwọn ẹlẹ́rìí tí ń jẹ́rìí zina kó ní ọkùnrin yẹn nígbà táwọn tóun rí wọn kálukú mú sọ́tọ̀ọ̀tọ̀ gbà tóun rí wọn ọkùnrin yẹn ló wà lókè wọ́n sì jọ rí lẹ́ẹ̀kan náà ni ọkùnrin ló wà lókè obìnrin wà nísàlẹ̀ tọ ẹlòmíì ní obìnrin ló wà lókè ìsàlẹ̀ lọkùnrin wà ọ̀rọ̀ tó ra tàṣíwọn kálukú sì sọ pé ìdí wọn bẹ́ẹ̀ ara wọn muttafaqun alayhi wàláìkì òkè lọ́wà ìsàlẹ̀ lọ́wà ó ti takora wọn ẹ jẹ gba eighty eighty. ok kí ló mú gọ́mẹ̀jẹ̀ pé wọ́n ń change style ìgbà kan òkè ìgbà kan lẹ̀ ah wọ́n ní ṣe bí ẹ sí ẹ rí at once ni at once ṣe wá di òkè ní ìsàlẹ̀ ni ẹ dáràn ẹ jẹ gba eighty eighty ẹ wàá rẹ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n sọ pé gbogbo àwọn tó ń fi ẹ̀sùn zinatan tí wọ́n sì jìyà rẹ̀ láyé nínú òfin ọlọ́run títí dòní majority wọn àwọn ló múra wọn wá pé mo ṣe zina ẹ̀fọ́ mímọ́ màmá pẹ́lẹ́rì á orí à torófin tó dé pọ̀ tọkùnrin yóò rẹ́ lẹ́rìí mu wa ó ní kó o sì tó so ó sì ti sọ pé ó ṣe zina ṣé àwọn kó ti fẹ̀sùn kàn so kí ni òun rí kó ṣe zina sí tóun tún á jẹ gba ok òun gbọ́dọ̀ wọ́nà láti bọ́ lọ́wọ́ ẹgbàá wọ́n ṣépè fúnra wọn pẹ̀lú ìyàwó tọ́ wọ́n wá pàkíyèsí wọ́n pàkíyèsí ọkọ wọ́n pàkíyèsí ìyàwó ibi tó tún burú sí tí ọkọ ọba lọ sekwe àbí tí ó sọ rí kó ṣe zìnà wá filẹ̀ tó torí ìyàwó kó ṣe zìnà tó gbẹ́nu lọ ọkùnrin nítorí lábẹ́ òfin ọlọ́wọ́ ti di kí ni ẹ̀dẹ́yìí ad-dayuth àwọn sàhábà níta ni ad-dayuth anábì ní kò ní wà lìjẹun àwọn sàhábà níta ni dayuth á gbọ́ lárúbáwá bá anábì ní gbogbo ẹni tó bá rí i pé ìyàwó òun ṣe zìnà hmm, tó sì gbẹnu lọ fẹ̀mọ̀ kọ́ yẹ ká fura àlùmíwọ̀n pé ìyàwó òun alágbèrè ó ń zìnà ni kò sì ní sọ̀rọ̀ wọ́n sọ mí lẹ́nu wọ́n gba kámú à ò ní wà náà torí ẹ èyí tó kéré jù tó lè ṣe bó bá ti mọ̀ pé ìyàwó rẹ̀ ń ṣe zina èyí tó kéré jù tó lè ṣe lónìí lẹ́bù ó náà ní kó lè dà kó sẹ́ni tó lè bọ́ sọ lè dà ọmọ àlọ́ eléyàn ló fi ní jẹ́ pé ọ̀sẹ̀ lọ́dọ̀ lọ lè dà tó tọ́ bá mú lọ́wọ́ tó ń ṣe zina ó di dà yóò tó ní wàlìjà alùpùpù wa wá gbàtọ́ wa wá ó wá báwọn wájú àmì sọ̀rọ̀ lọ́wọ́ àmì sọ̀rọ̀ pé mo fi ọlọ́run ọba búra pé ìyàwó ìyèsí mo fi ọlọ́run ọba búra kó ṣe zìnà mo fi ọlọ́run ọba búra kó ṣe zìnà ó wí lẹ́ẹ̀mẹ́ wọ́n sì tún lè búra náà kó wọ́n ṣépè fúnra wọn bẹ́ẹ̀ lórí oyún kọ́kọ́ sọ pé mo fi ọlọ́run búra pé mi kọ́ ni mo lóyún mo fi búra pé mi kọ́ ni mo lóyún pàtó wá fẹ́ di orí ẹlẹ́ẹ̀karùn orí ẹlẹ́karùn-ún lọ́pọ̀ ti ṣépè walkhamisatu anna la'natallahi alayhi in kana minal kadhibin ọkùnrin yìí lẹ́lẹ́karùn-ún yóò sọ pé kọ́lọ́n ọ̀làánù tó bá ṣe pé rọ́ọ̀lù ń pa obìnrin náà sọ tiẹ̀ ń fọlọ́ ń búra kó òun ṣe zina ń fọlọ́ ń búra kó òun ṣe zina ń fọlọ́ ń búra kó òun ṣe zina yóò wí lẹ́mẹ̀ẹ́ wọ́n yìí dáwọ́ inú ilé o ní ṣẹ̀ríyà ni wọ́n ti wí níwájú adájọ́ tọ́ tó bá jẹ́ pé oyún lọ́kọ́ ń sọ pé kìí ṣètò ìyàwó ìpè mo fọlọ́n búra pò ń lo lóyún mo fọlọ́n búra pò ń lo lóyún yóò wí lẹ́mẹ̀ tó bá délé karùn yóò wá sọ pé kọ́lọ̀ wọn bó bínú sóun tó bá kó dòdò lọ́kọ̀ òun sọ làánà ń tọkọ ìbínú tóbi ni wọ́n ní kí ló dé tí wọ́n fi sọ pé kóbìnrin náà sọ pé kọ́nà ọ̀la náà wọ́n ní èpè obìnrin máa sí péńjọ ojúmọ́ kọ̀ képe kún wọn ò ní ké wọn ò ní ka èpè kún wọn á ní akọ́nà ọ̀la náà òun kọ́nà ọ̀la kọ́dà láì tí ì jẹ́ pé wọ́n ń búra pẹ̀lú ọkọ bẹ́ẹ̀ yóò tún máa pé kọ́nà pé kí tòun ó rí báyìí kí tòun ó ṣe kíní kíní kan báyìí ó ṣe fó kò nídìí sọ pé kọ́nà òbínú ṣe ọ̀rọ̀ wọn lé léyìn ní ọ̀la pa àmọ́kùnrin sábà ṣépè fúnra rẹ̀ ọkùnrin sábà ṣépè fẹ́ lòun torí ẹ̀ ló ṣe jẹ́ pé yọ làpá tó ń bá sọ pé tó bá pé rọ́ọ̀lù ń pa kọ́lọ́hún ṣe kí ni ọlọ́run lànà ìgbà tí wọ́n á búra lórí ẹlẹ́karùn-ún anábì wa ń sọ fọ́kọ gẹ́gẹ́ tọ́ mọ́tì ìwé ẹlẹ́karùn-ún sẹ́wọ̀nkẹ́lẹ̀ karùn-ún ló ní làánà nù anábì ní inna adhaba dunya ahawanu min adhabil akhirah ìyáálé ayé kéré sí o. má pé kọ́ lọ́n la rẹ tó bá gbé rọ́ọ̀lọ́ pa ìyáálé ayé sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ tí ń retí ẹ lọ́rùn torí ẹ ìyáálé ayé òpin rẹ kápọ̀ parọ́ zinama kọ́ jẹ gba ọgọ́rin lọ́ba tán ó tún máa tó tọba wa lọ sọ pé náà rẹ tó sì pa alùkìyàmà ná lórí o ìgbà tóbìnrin náà ṣe mẹ́rin tó fẹ́ sọ lẹ́ẹ̀karùn wípé tó bá yẹ kó tọ́ òun sọ hey ó bínú sí ọ rántí o pé ìyáálé ayé sẹpẹrẹ lẹ́gbẹ̀ẹ́ ìyàtọ̀ bẹ́ẹ̀ ni jama ká máa rántí bẹ́ẹ̀ gbogbo gbà ẹ jẹ́ ká máa sòdodo ẹ jẹ́ àjìnà sọ̀rọ̀ ká máa rántí gbogbo gbà pé gbogbo kama máa sọ òdodo ká má máa parọ́ ká nítorí ká má lọ jìyà lọ eré ni gbogbo nǹkan ti ń bẹ ńlẹ̀ ayé lẹ́gbẹ̀ẹ́ torí di eléyìí báyìí ngbàtẹ́nìkan múra rẹ̀ wá tó ló ń ṣe zina ẹ̀fọ́ mímá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu pẹ̀lú anabi sallallahu alaihi anabi ni ẹ lọ fọ́ mọ́ ó sì já ti ni kàn gbàtọ́ wa kú apá kan náà àwọn sọ̀hábà wọn sọ pé ah kó lọkùnrin sì wá sí báyìí ó wàá múra rẹ̀ wá títí eh, títí tí wọ́n fi gbẹ̀mí rẹ̀ eh. ànábì sallallahu alaihi wasallam wọn ṣé ẹ rí nǹkan kan tó tún ga ju ní tó fi tọrẹ lọ kò sí nǹkan kan tó ga jẹ̀mí rẹ̀ tó fi tọrẹ lọ ó ti túbá ní túbá tó ṣe pé tí wọ́n bá pín fún àádọ́rin nínú àwọn ará Madina kò bá tó wọn ìyẹn ni pé ẹ̀mí rẹ̀ tó fi sílẹ̀ wọn láti jẹ́ni tí ó padà rí dáadáa lálùkìyàmù ó péjú kọ́ sẹ̀mí lórí pé yóò gbé zìnà lálùkìyàmù lọ nítorí pé gbogbo ẹni tó bá ṣe zìnà láyé tí ò bá fi lè jìyà rẹ̀ láyé kò sọ́nà tó lè rí lọ bẹ́ẹ̀ fírílì ìjọgbìn lálùkìyàmù àyàfi tó bá wọ lọ yóò máa bẹ lábẹ́ bọ́lọ̀ ńgbà ti ṣe fẹ́ yakunu tahta al lábẹ́ bọ́lọ̀ ńgbà ti ṣe fẹ́ tó bá wọ lọ́wọ́ yóò foríjì tó bá wù yóò fi yà jẹ torí rẹ̀ kò sínú ẹni tẹ́lẹ̀ fi si yẹ̀yẹ́ tẹ́lẹ̀ báyìí wa wa ma lakum minallahi min waq ìgbà tí ìyá bá ń jẹ àwọn kèfèrí lọ́la àgbẹ̀ǹda al-qiyam wọn ò ní rẹ́ tí wọ́n gbọ́ àwọn lẹ́ o wọn ò ní rẹ́ tí wọ́n gbọ́ àwọn lẹ́ tí wọ́n dáàbò bò wọn. fa yawma'idhin la yu'adhibu 'adhabahu ولا يوثق وثاقه أحد lọ́jọ́ gbé ní alùpùpù máa nírọ́ ẹnìkan tí ó firú ìyàtọ̀ lọ́wọ́ fi jẹ àwọn kèfèrí jẹyàn a sì nírọ́ ẹnìkan tí ó lè ràn yàn lókun mọ́lẹ̀ ní rúbọ́ lọ́wọ́ sì ní wọ́n ran àwọn kèfèrí lókun mọ́lẹ̀ ọwọ́ akùbí tí wọ́n sàgbà tọ́ وأعتدنا لمن كذب بالساعة سعيرا ọlọ́run ní a ti pèsè náà sa'ir dé gbogbo àwọn ẹni tí ń pèpè ń da al-qiyamah nírọ́ idha ra'athum min makanin ba'idin sami'u laha taghayyudan wa zafira tí iná yìí bá ti rí wọn látòkèrè la ilaha illallah tí iná sa'ir tó bá ti rí àwọn ẹni tí wọ́n kó sínú rẹ̀ látòkèrè àwọn ọmọ náà ti máa gbọ́ kíkún ìbínú la ilaha illallah kíkún ìbínú náà inú tí wọ́n máa bí iná sí àwọn tí wọ́n wọ̀ torí pé iná náà fẹ́ tẹ̀lé tọ́lọ̀ ìtẹ̀lé tọ́lọ̀ tí ó tẹ̀lé tọ́lọ̀ ni kọ́ máa ju àwọn eléyìí iná láéláé wọ́n ti máa gbọ́ kíkùn bínú wọ́n sì fi rọ àti kíkùn ìbínú àti kíkùn wọ́n ti máa gbọ́ tí wọ́n máa mí jáde subhanallah lọ́dà kọ́má sí wa lọ́mọ náà. وإذا ألقوا منها مكانا ضيقا مقرني nígbà tí wọ́n bá لا wọ́n sínú náà dàáwò hùnàlẹ́kà thubura wọ́n mọ̀ wá pé orígbó orígbó orígbó. okay ọlọ́ni la tad'ul yawma thuburan wahida àbúrò má tọrọ orígbó ẹyọ kan ẹ má tọrọ orígbó ẹyọ kan wad'u thuburan kathira ẹ máa pé orí ibú pípọ̀ ẹ tọrọ orí ibú pípọ̀ ẹ ti ṣe subhanallah ọlọ́dà kò má ṣe mi pẹ̀lú rẹ lórí ibú o. qul adhalika khayrun sọ fún wọn eré anabi sallallahu alaihi wasallam ṣé náà àti kó a máa pera rẹ kó a máa kórí ibú mọ́ra rẹ lólóore ni. am jannatul khuldi allati wu'idal muttaqun abali janna ilé tí wọn máa bẹ́ẹ̀ náà gbére kése tọ́lọ́ ń sàdéhùn rẹ̀ fáwọn ẹni tó payọ̀ lọ èwo lọ́dà yìí tẹ́lẹ̀ orí ibú ni àbálẹ̀ jẹ́nà tọ́ kìí ṣe pé kọ́ gbà bẹ́ẹ̀ lásán àní kò ṣiṣẹ́ rẹ̀ kò ṣiṣẹ́ rẹ̀ kò tẹ́ ṣòkòtò rẹ̀ kò le because èyàn gbé dára alẹ̀ immediately tó bá sì dára alẹ̀ wàá dálé rẹ̀ mọ̀ wàá dá àmọ́ kó máa jẹ́nà ni ọ́ kó máa ná ni ọ́ kìí pẹ́ tọ́ kanat lahum jazaa wa masira àlìjẹ́nà yẹn ẹ̀san àwọn olóríire olùpáyọ̀ lọ́nà ibẹ̀ làwọn sì padà sí ọlọ́run kò sí lé wa ọlọ́run sì wà lọ́mọ iná tọ́ ọlọ́run ní mathalul jannati allati wu'ida al-muttaqun ẹ̀ máa pèjú àlùjẹ́nà tó lọ́n sàdéhùn rẹ̀ fáwọn olùpáyọ̀ ọlọ́run tajri min tahtiha al-anhar ọ̀nà àlùjẹ́nà kan tó ṣe pé àwọn akérèmọ́gbó odò ń sàn lábẹ́ rẹ̀ ọlọ́run má ṣe lé wọ̀ wa nígbà tí ọlá tó ọlá tí ọlà tó gbogbo ọlà ọlọ́run ní ilé àlùjẹ́nà kọ́ má jẹ́lé lásán èèpẹ̀ rẹ̀ kìí ṣe pẹ̀ lásán èèpẹ̀ rẹ̀ àwọn òkúta olówó iyebíye ni eléyìí tó ṣe pé tí wọ́n bá kó ẹ̀kúnwọ́ rẹ̀ lásán lọ́wọ́ nílé ayé ń bì gbogbo èèyàn lè para wọn torí ẹ̀ ẹ wàláhì tí wọ́n bá kó ẹ̀kúnwọ́ gold òkúta rẹ̀ lọ́wọ́ àbí diamond tí wọ́n kó lọ́wọ́ báyìí lóòlò tí wọ́n yọ ọ́nà òkú tí wọ́n bá kó lọ́wọ́ báyìí gbogbo àdúgbò lè dàrú owó kan lè lè ń kó lọ́wọ́ kó lọ́wọ́ kó lọ́wọ́ subhanallah ó wá lé pé alìjẹ́ndà ó lọ́ mọ alìjẹ́ndà ọmọ àtẹ̀ mọ́lẹ̀ ó túmọ̀ sí pé àfikà ṣiṣẹ́ rẹ̀ káwọn náà lè bá àjọ kan náà tó nígbà tọ́lá tọ́lá odò ń sàn lábẹ́ ilé wọn ètò wọn ṣètò mi lásán odò wàrà milk milk gbogbo tùmọ̀ kéré nu ẹni tí ń rí mílíkì fi si bàbá sì rí mílíkì mu ọ̀pọ̀ àìmọye wa gbẹrẹ fúlà á dà sínú tíì tí wọ́n padà máa yòrò akramakumullah tọ́mbalódò ń sàn lábẹ́ àlùjánnà ti wàrà tí gbẹrẹ fún mílíkì ni ok subhanallah ṣé full cream milk ni tí o ti kẹ́jẹ̀ rí ọ máa ru cholesterol kẹ́là a miliki tó ṣe é pé ọlọ́dà kò mọ̀ sí ilé wọ wa mílíkì tó ju gbogbo mílíkì ni wọ́n ń sàn èyí wọn pe sèpè òní luma alìjẹ́ndà mẹ́ni kìí máa ṣe dé ayé akramakumullah milk tẹ́mání pọ́ǹpù mílìkì lẹ́ńfẹ́ ni àbí tomi èwo lẹ́yìn fẹ́ nàá mílìkì ni ẹ nífi mílìkì fọṣọ àmẹ́pẹ́ mílìkì lẹ́ ń fẹ́ ẹ níbu mílìkì wẹ̀ àmẹ́pẹ́ mílìkì lẹ́ ń fẹ́ tẹ bá sì tún mọ̀ náà débi kẹlẹ́ ń bí ẹnu kẹ́ máa yàgbẹ́ ni tàlùjẹ́nà ò rí bẹ́ẹ̀ tẹ́lá ní ẹ̀yìn wọ́n ti kè kànga mílìkì kan bẹ́ẹ̀ lè rẹ̀ ẹgbẹ́ kànga títí lọ́ba kan mílìkì ẹ̀dáràn abẹ́ ẹ̀dáràn léwu nílé ayé lẹ́wù ẹ̀dáràn gbogbo èèyàn ọ̀yà wa ni pé ìwọ ni kakọ́ lọ́lọ́run ṣe fún un o sì lè máa dá mílíkì mu subhanallah tó odò kan tún wà tó ń jẹ́ tóyin ẹ mọ̀ pé nature oyin kìí sàn ìmọ̀ kìíní oyin tí alìjẹ́nà ọmọ wa sàn tẹ́jìrì lọ́lọ́sọ tẹ́jìrì min tahtihal anhar àwọn odò ń sàn lábẹ́ rẹ̀ oyin tí alìjẹ́nà yàtọ̀ sí ṣúgà tó ń fún wa mú gbàmí tí wọ́n sọ pé ó gidi oyin ògidì ṣúgà tí oyin tàlìjẹ́nà tí ò sínú pé sisi ń kún yẹn ya odò kẹrin akramakumullah òun náà ló do ọtí ọtí tí wọ́n máa mu tí wọ́n máa sẹ̀mí ọtí tí wọ́n máa mu tí kì í pààyàn ọtí tí wọ́n máa mu tí yẹn hún ríra ọtí tí wọ́n máa mu tọpọlọ yìí dàrú ọtí tí wọ́n máa mu tọrọ yìí àtọ̀sọ́ ti ilé ayé ọtí wò lẹ́mu torí jẹbẹlẹ lọmú tí sọ ní sètì ilẹ̀ bíi jẹbẹjẹbẹ ti gbogbo eti o sílàkì ma lọ́wọ́ yóò tún wá rẹ dídòdòdò báyìí pé kí ni bí ẹni tí ń kú lọ nígbà tí ń ta wí tó ṣiṣẹ́ dénú agbárí ọ̀daràn tọ́mù tí bá ní kó wọ́n dìde ẹ̀rí tí ta gẹ̀ẹ́gẹ̀ẹ́ àfi bí olóńgbò bí ògòǹgbò yóò máa ta gẹ́gẹ́ ni tọ́mọ nù rẹ bá ti báyìí ó ṣubú ni sínú gọ́tà ọlọ́run kò ní dá fún bàbá so ọmọdé náà gbé ọkọ̀ dáa fún ẹ wọ́n kò ní dáa fún ẹ ẹni tí ọ̀jẹ̀ sọ̀rọ̀ sí tẹ́lẹ̀ yóò tún máa sọ̀rọ̀ sí subhanallah ọ̀pọ̀ àìmọye lọ́mù tí títí wá tó ti yàgbẹ́ ẹ̀yin tẹ́ kàn gbádùn gbọ́ pé ẹ yàgbẹ́ ká má rí náà kàn ara ọ̀tọ̀ ara kíní bẹ́ńbẹ́ eléyìí pẹ̀lú pọ̀ àbẹ́ẹ̀ rí nǹkan mẹ́wọ́ tọ́ ọtí al-qiyāmah lā laghwun fīhā wa lā ta'thīm wọ́n yẹ mú kó wọn máa sọ̀sọ́kùsọ̀ wọ́n yẹ mú kó wọn máa sẹ̀sẹ̀kùsẹ̀ ọtí al-qiyāmah tọ́ ọlọ́mọsí lè wọ̀ wá ẹni tó bá ti wá mutí ilé ayé kò ní mu al-qiyāmah ó sì ra rẹ̀ bàbá ń gúlúdà lọ ń gbọ́ wọn stout ah àwọn àwọn ọlọ́tí náà tó wá dọ́gbọ́n sí i wọ́n á gbọ́ àwọn sọ tí àwọn tó fọsàn kù àwọn sọ tí àwọn foròǹbó kù àwọn sọ tí àwọn foyin kù àwọn sọ tí yìí pẹ̀lú pure wheat ẹ́ sugar free irọ́ lásán gbogbo ọtí sẹ́ orí ibu ni sọtí kan tá a máa mú tá a máa fi sórí rẹ̀ láyé mi àti ìdàgbé lọ́tí gbóná àti tútù orí ibú náà gbogbo ẹ wá kéèsì o àwọn tí kan wà tẹ́yìn náà mú o ẹ sọ́ra o èyí tó ń pè ní wáìnì yẹn ṣé wọn kí pàṣẹ́ntéèjì ọtí pàṣẹ́ntéèjì alukóhólì náà wà níbẹ̀ mo rò pé yé wa èyí tó ń kíta bá ti sí yóò ṣe bọ́m tí ó tì í dérí rẹ̀ tó ẹ ẹ ẹ má mú ma o ìjọba kí wọ́n fi kí ni wọ́n fi ṣe àtọ́fà tí wọ́n fi àpò ṣe nkankan ongan nisba alkohol wà mí percentage alkohol wà mí a sì ti mọ̀ pé má askara kathiruhu faqaliluhu khamr wal khamru haram gbogbo ń dá pé pípọ̀ rẹ̀ a máa mú ni hún ríra kékeré rẹ̀ náà kọ̀ ọ̀tí ni kékeré rẹ̀ náà ọ̀tí ni torí ẹ wá fẹ́ ra nǹkan bùnyẹn lọ́lọ́ ra wa má ra wa lọ́rọ̀ sàn lọ́rọ̀ sàn àgbọ̀n kan wá ó kúrò ihe a nídìí eléyìí wọn san agbọn kan ní ká ẹ máa rà wa ọ̀hán ni àwọn ọ̀làjú ló máa mú àwọn ọ̀làjú ló lọ àrò kò ní wa mo rò kó má mú mu kó mu má tàn rẹ jẹ ọjà bó ti ṣe jẹ ń bẹ jíjẹ jíjẹ jíjẹ jíjẹ mímu nínú àlùjáná kìí dúró gbogbo gbani subhanallah kò sínú pé ẹ àwọn tí ń dáná oúnjẹ ò tí ì dáná tán ẹ má bínú a máa yọ sí i láìpẹ́ kékin okòló ha dáìm gbogbo gbani jíjẹ nínú àlùjáná gbogbo gbani mímu nínú àlùjáná kò sì sínú pálọ̀ tó. nílé oúnjẹ ká tó jẹun kò sínú pé wọ́n gbé tìrì rẹ kémi náà gbé tèmi ẹ má bínú ẹ wá ń bẹ nínú tá à ń fáwọn èèyàn ṣùgbọ́n ń gbàtẹ pẹ́ kẹ́ ẹ tó déwájú ẹ wá ti tán ẹ máa rí jẹ́ ń bọ́ bá dalẹ́ kò rí bẹ́ẹ̀ ha dẹ́ sọ́mọ́kínlẹ̀ ayé ń bì ọgbọ́dọ̀ fi ètò sóúnjẹ jíjẹ. oúnjẹ rẹ gbọ́dọ̀ jẹ́ òdiwọ̀n sódiwọ̀n tó bá jẹun kọjá àlà wọ́n ti máa tọ́ ọ jẹ tó bá fi lọ jẹ wà so inú rẹ sọ fún nítorí pé àwọn inú kan wà sensitive gidigidi tó bá fi lé lé sí tọ́ jẹ inú rẹ bẹ̀rẹ̀ sí pèsè ayé mi ó sì ti rẹ pé oúnjẹ mẹ́ta lọ́ọ́ máa jẹ lójúmọ́ méjì tó bá fi lè fẹ́ nítorí dájú ni kó pò sùn àmọ́ àlìjẹ́nà okolo ha dáìm kọ̀mọ̀ sínú kùn kò sí inú kún tí bínú kùn kò sí lálìjẹ́nà inú rún mi ìgbẹ́ ń ṣe mí kò sí lálìjẹ́nà àwọn kìíní ti dùn jù ń jẹ́rú ẹ̀rí múrú ẹ̀rí lọ́fà ni mo ṣe yàgbẹ́ ìgbẹ́ ọ̀rìn ìgbẹ́ kínkín kò sí lálìjẹ́nà allah subhanallah alazim ọlọ́run dákun mọ́ sí ilé wọ̀ wá torí ẹ̀ ó kò lò hàn dáàdì ìfẹ́ràn jẹ wọn bá wọn máa jẹ kò sí tàlẹ̀jẹ́ náà máa jẹ́ èso ni so wọn bá ti rò ọba wọn ju ẹ̀ ń tó rí rò rí tó ọ̀dá mà ní gbogbo ẹ̀ lọ́ọ́ máa rí tó wọ́n yẹ tó fọ alayhim wildanun mukhalladun àwọn àwọn ọmọ wẹ́wẹ́.

kọ́bọ̀rù tiẹ̀ náà á mú lára ètò ti síwájú wadhilluha da'im bẹ́ẹ̀ ni òjì inú àlùjáná láéláé ni kò sínú kóòrùn mú bẹ́ẹ̀ kò sínú kóòrùn mú bẹ́ẹ̀ ilé ayé òórùn máa mú òjì ká ni tó gbogbo ògbà nínú àlùjáná òjì ní találùbáríkà ọlọ́mọ sílé wọ̀ wá tilka uqbal ladhina ttaqaw eléyìí ni àtúbọ̀tán àwọn tó bá páyọ̀ ọlọ́run ọlọ́run sì wá lọ́kàn nù wa. wa uqbal kafirina an-nar àtúbọ̀tán àwọn kèfèrí ni kíni iná ọlọ́run sì wá lọ́mọ náà. torí ẹ ẹjẹ àti sokoto wa kó le ẹjẹ àtúnra mú lọ́nà tá a fi rálẹ̀ jẹ́ náà wọ̀ a máa ń sọ gbogbo gbà a sì tuntun sọ ìyẹn kan pé kí ló dé tí bàbá èèyàn fi bí yẹn ìyẹn pé kí ló dé tí màmí yẹn fi bí yẹn nítorí pé ojú ọ̀nà àti wàlìjánà kọ̀rọ̀ àwọn asẹ́ tí ń bẹ níwájú tí yẹn ó rí ṣe àti bẹ́ẹ̀ yẹn ó sì kó ọkàn rẹ̀ àtẹ̀mí rẹ̀ ń jánu wàláhì kẹsì wá so ìdínú téèyàn bá ronú dáadáa yẹn wọn mọ̀ pé tọ́ àti wálé ayé náà àfi ká gbìyànjú bá a ṣe wá àṣẹ là àṣẹ sórí ilé lọ́la kìyà léyìí ni bàbá ńlá táàsì ti ń bẹ wọn àjùwà jàmá aráyé aráyé wàhálà ọmọ ni ọdẹ aláyé ó kù díẹ̀ káàtó eré ni ibi tá à ń lọ bá yàn lẹ́rù gán ọba yàn lẹ́rù gidigidi nítorí pé oníkálukú ni ọ̀dà tiẹ̀ gbọ́ oníkálukú ni ọ̀dà tiẹ̀ gbà kó lẹ́rù òsè ní báyìí gbogbo àwọn àwa ń tiyín à ń bẹ pẹ̀lú yín ó ní ní wọn mọ́ wọn nìkan lọ́ọ́ dára rẹ rí tó ẹ dàkún ẹ jẹ́ ká mójútó iṣẹ́ wa tá à ń sika fẹ́ fi wà lìjẹ́nu ẹ sì já ní àṣepamọ́ àṣepamọ́ tẹ̀nìkan kò ní mà láwọn sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì ká sì má máa jẹ́pọ̀ jáde náà rọ̀ wá dípò pé yóò wá fẹ́ dàbí ìgbà tí kárí mi ọ̀wọ́ bẹ̀ yọ aládàjẹ́ mọ́ wa lọ́wọ́ torí gbogbo nǹkan yẹn náà lọ́wọ́ bó wò mọ́ wa láti àfi padà rà lìjà náà wà torí ẹ̀ kágbà pé ibi tá a wà yìí o orí àjò la wà o ibi tá à ń lọ ń bá yàn lẹ́rù o iṣẹ́ rí kọjú mẹ́sìn ká má nàbì sallallahu alaihi wasallam ṣeré onìkan la fi lè rọ́nà lọ kọlọmọ bá kó sèmi pẹ̀lú yín lólórí rẹ ọmọ alìjẹnà ní kọlọmọ sí wa kọlọmọ dàpọ̀ má sí wa lọ́mọ àná iṣẹ́ tí wọ́n máa ṣe téèyàn máa fi dọ́mọ alìjẹnà kọlọmọ dàpọ̀ fún wa sí eléyìí tí wọ́n máa ṣe tí wọ́n máa fi yọ ọmọ àná kọlọmọ fi wa ṣe déédéé rẹ kọlọmọ bá jẹ́ ọ̀dà fún aláyé kọ́ dá fún alákìyàm foríjìn wa láyé foríjìn wa lẹ́yìn kú wa foríjìn wa jẹ́ ọ̀gbìn alákìyàm subhanakallah wa hamdika. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك